kí musu kí musu. olẹ́bọlẹ́rù. yes I grab you. lọ́lọ́ wọ́n ti gbé ọkọ̀ ọlọ́kọ̀ lọ. How lo ṣe rìn? don't you consider my health? Acting with him is detrimental to my health. Olúwẹ̀rẹ̀ wọ́n fìjà ọ̀nà mi. ìdí ọlọ́mọ ní ká ẹlẹ́mọ ní ká òkùnkùn mọ̀ ká lọ́ọ̀fà yìí mọ̀ ká aláka àgbà ká wàá mú òsè kárí káwọ́. ẹ ẹ òun ló nílé àmọ́ ìyàwó èmi mo kó wá sílé àwọn ìyàwó ọ̀fẹ́ mi sínú ilé bàbá rẹ̀. àtomi tó mu àti bí ọtí jẹ ọ dìmùlẹ̀ láàrin ìwà àtọmọ olúwẹrẹ lónìí. ṣé torí ọjọ́ sítà ń ṣègbéyàwó tí wọ́n rọ̀bọ̀ sí ẹ lára tí ò wọlé wọ́n máa fi ń kí ọdọ náà ṣègbéyàwó báyìí. èmi tẹ̀lé ọdẹ sọ ìrísí kí ni rísí kí ni plan kí ni rísí. wọn ò dẹ̀ ṣe will wọn ní next of kin so tí tẹ́ bá sọ pé fẹ́ ta létí wọn á sọ pé mi ò tájọ máa explain táyà ní kóòtù sí. wọ́n ní kíkẹ́ yàrá ọmọ tó ní kọ́lọ́ mọ́jẹ kí ọ̀fẹ́ sí ibi wọ́n pè mí mọ́tò pè mí lọ wọ́n kó padà fẹ́ sí ibi kọjá mi. níbi ló ti máa jẹ níbi ló ti máa mu níbi ló ti máa lògbèsí ayé rẹ̀ ẹ má tu ee kò ṣeé tu kò ṣeé tu. mo mm, lóhun tó dó bá ti dé kò ṣeé tu kò ṣeé tu. mo lè má tu o. ó yẹ kí ìjọba ní olórí burúkú ara wọn ní ẹ̀rí ṣó ẹ̀rí ṣó rire onírà ìwọ náà onírà gbá fún gbogbo ní ẹ̀yìn lórí yá o máníjà o. Fọ́fọ́ àti ọmọ ọmọ tí ò níyà. Ẹ jí dáadáa. Ẹ ṣí láti inú ilé. Ẹ sọ̀rọ̀ sí. Ẹ lọ́wọ́ bá wọ́n ń jó. Ẹ wo bí. Ìyàwó ọ̀gá.

wo bí ẹ má jẹ́ kó kú sọ yín ládìó kó má yẹ tẹ́ bá jáde ń bí ìwẹ̀ tẹ́ má lọ wẹ̀. ẹ mọ̀ pé ẹ mọ̀ pé bíbẹ̀ ṣe ti bá wọn nínú gbogbo rẹ̀ wọ́n ti dùn yóò dàbí gbà tí wọ́n pa donator sàn àwọn kó àwọn ọmọdé hàn. ẹni ẹ ń fọ́ fún oorun nù bẹ́ẹ̀ wọn àbí. láì ṣe máa ń bọ̀ yóò ṣí èèyàn fún dọ́kítọ̀. a ń ṣe kò sí. ọkọ yìí ìyàwó ọjà ìyàwó ọjà ìyàwó ọ̀gá ẹ dàpọ̀ ẹ ní àmọ̀ràn kan fún yín òkú haúsá kan wà ń bó ṣe kú tán kìíní rè ọ̀rọ̀ ẹ̀yẹn jòkó lè ẹ fi ṣe ẹ fi ṣe dídò. ẹjọ́ kú ọba yín sùn ẹjọ́ bá rí bẹ́ẹ̀ àwọn ọ̀gá ti dá yóò. àlóde díẹ̀ èmi kú bẹ́ẹ̀ o. ẹ wọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o lè ló ń báyìí àbí èjé èèyàn jẹ ẹ máa bá wọn ṣe. ó ní ṣé kí wọ́n yẹ lóúnjẹ wá ẹ sókùú wá gbà wọn lọ́rùn ni because why bá ṣe rìn jáde ọ̀rìn mọ́sán lélẹ̀ dìkan dìkan ẹsẹ̀ mi ò tó lẹ̀. tani a kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ wá lọ làbẹ ẹni bá ọmọ olóku pàdé mi ọmọ olóku abàjà lọrùn kí ló tún ṣẹlẹ̀ ó le jù ṣé wọ́n ní bàbá ọ̀rọ̀ ọ̀run wọ̀ ní sí náà ni bàbá yín wọ̀ ní kí ló ṣẹlẹ̀. bàbá rẹ̀ nù ní ọ̀run wọ̀ díẹ̀ dúró náà irú rọ́bìṣì rẹ̀ ṣe báyọ̀ dánwò bíbá iná nígbà tá a gbé òkú wá bíbá etí pé everything ó pé adélé aṣojú èkú a rí pé etí méjèèjì wọn ti gé lọ ìka ẹsẹ̀ mẹ́rin wọn ti gé lọ́nú ẹ̀. Ah, ah. bàbá rẹ tó gbé wá bí ó sì sún ọ̀pẹ gbé tí dé bí nígbà tẹ́ fẹ́ gbé wọn wá hmm. ẹsẹ̀ wọn náà sì pé dákun sọ mọ pé ikú accident ló ń pa bàbá yín ikú jábọ́ lórí mọ́sínì ni ṣé èsè pé níbi tí <clears throat> bàbá yín jábọ́ sí ibẹ̀ náà létí ti rebọ́ ni gbogbo ìka ẹsẹ̀ ti rebọ́ sí. ìbò ló gbà papọ̀ wo ọkàn ń fi wótò wóró ọkàn ń sọ̀rọ̀ bí ẹni tí ọ̀rọ̀ ò dá lẹ́nu rẹ̀ níjẹ́ nbẹ́gbọ́n rẹ̀ sọ̀rọ̀ kí yín ò yé wa àǹtí sẹ́yìn ni àkọ́bí òkú àbúrò yín ìkọ̀mọ́ ti ń wí rárá kí ló ṣẹlẹ̀ gangan talk to me. point of correction sweet heart mi lélẹ̀ olówó orí mi lélẹ̀ sweet heart mi. bẹ́ẹ̀ni. ǹgbọ́. ah ṣé tí ń dùn yìí ni mo ní ọkọ mi lélẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣeré kéré òjè kékeré o sì ní bẹ́ẹ̀ ni. èmi ni olówó orí ẹ̀ èmi ni mo fẹ́ sílẹ̀ èmi ni ọkọ ẹ̀. Eh! Eh, Ha ha! Ah, ajabu injen Hero. Vivi imagination ah only this time now for our generation ṣé ẹ fẹ́ mọ ṣe imagination fẹ́mi náà ni sọ tó ọ̀rọ̀ jàre bó ni ti jẹ́ sí ọ. alẹ́ mi lọ kọ èèyàn ṣé olùbá mi fẹ́ sí ilé ni. Ah. ẹ fi wọn lẹ wọn ṣe skit ni. o ń serious pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ah, ẹ gbọ́ kí lọ́mọ yìí ṣe fún yín kí ló ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rọ̀ nígbà tọmọ tó jẹ́ pé bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú kí ló dé tẹ́yìn náà wá ń bá aroko tí ó fi tètè lọ ọ̀dọ̀ bàbá rẹ̀ bó bá jẹ́ pé lóòótọ́ àti ní òdodo ẹ̀yìn ìyàwó rẹ̀ kò dáa ó yẹ kéèyàn arrest ni kò yọ mo sì lè dá arrest yẹ síbi ìfún tó ṣe o àwọn fẹ́ pa ọmọ ìlú kékeré nù I can arrest you. sorry ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ mi ti rò kò yọ nísìn ẹ mọ̀ lọ bó bá di lọ́la ọ̀gá ó ti wà ní ẹ wá rìpọ́ọ̀tù gbogbo ohun sọ pé sọnù lára bàbá yín pátápátá sọgbọ́n ah! ìwọ lọkọ arábìnrin. ẹ nà ń ah! ká jẹ́ ká wọlé wọn lè wà nù lé. wọn ò sí ogóòsì lé ogóòsì lé lóòótọ́. ẹ ẹ ẹ jẹ́ ká padà wá láàárọ̀ mọ́ndé. dúró dákun ẹ mọ́ ìlọ àǹtí kò dáa o. wọ́n ní káàdì yìí kó kún bámúbámú adíá fún atarẹ́ tí kì í di tiẹ̀ láàbọ̀ igba owó igba obì igba atarẹ́ igba ẹ̀yọ̀ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ táǹpọ̀ di ò lówólọ́wọ́ owó yanturu lé òdì táǹpọ̀ di ò lọ́lámọ́lá ọlà yanturu lé òdì owó ọlà kò ní wọ́n lẹ́dẹ̀ẹ́ gbogbo wa àṣẹ. káàbọ̀ kúrin kò sí mo dúpẹ́ tó jẹ́ mi. bí n bá pè ọ́ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mẹ́wàá ló máa dá mi lóhùn Elédùmarè ọkùnrin ọ̀lẹ́. mo kí gbogbo òjókòó wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe báyìí láàṣẹ iwájú síwájú nípa kan tẹ̀lé o ẹ jẹ́ ká gbẹ́ran fẹ́ni tó mẹ́ran kun ẹ wò ó iṣẹ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ lò láàrin yìí olórí ni ọ̀kọ̀ọ̀kọ́ lò ó olórí la gbé fún. mo gbé o mo gbé o wọ́n ní má gbé mo ti gbé wọ́n ní má fà mo ti fà ó ti di kíni máa fà já o láyé ah! mi mélòó lára mi ẹ wo ohun tí mo kù láì gbàwẹ̀ ah! lémi ha ha ha ha ha ha ha látàárọ̀ mo ti da gbogbo tọwọ́ mi lẹ́tàn kò tún tó kúkú kí mi nà kúkú pa mí nà. mo já parí. kí ló dé ọwọ́ mélòó mo ti ṣe ní ti tó ti sá jáde. ọwọ́ mélòó mo ti ṣe tí mo ti sá tí mo ti tí mo ti sá jáde bíi ti báwo bíi ti báwo bíi ti báwo torí ọjọ́. ọwọ́ mélòó mo ti ṣe tó ti rẹ̀. kí ni gbogbo pálapàla iná láì wọ́ ọmọ ẹbọ jẹ ẹ́ láti ìgbà tí wọ́n ti pèrun àṣùbà láti ń ṣe hẹ̀hẹ̀hẹ̀ láti ń ṣe háháhá wàá jókòó lé mi lórí wàá tún yí mi báyìí níwọ̀n nìkan pẹ̀lú bó ṣe rí ẹjọ́ ẹ̀dẹ̀kọ́ káyọwọ́ ti wòlíì sọ bẹ́ẹ̀ tó sọ fún mi wípé ọlọ́run ní kóhun sọ fún mi pé kí n má fẹ́ni tó ga bíi tèmi pé èèyàn kúkúrú báyìí ni kí n fẹ́ èmi àwa fẹ́ wọ àti wípé mo tó wá gbà pé kí n fẹ́ ẹ náà sódà àwọn èèyàn ní máa bá mi jẹ́ àbí ẹni ta ló fẹ́ rí ẹ̀ńta tó máa rò pé ní pé à ní pé ṣọ́ìsì ṣọ́ìsì òun ló jẹ́ torí ẹ̀ náà ni mo ṣe ń fẹ́. o ṣì nọ́mbà mi ìyẹn two hundred gan jẹ́ tó bá yẹ pé yẹn ló fẹ́ gbọ́ mélòó ló ń ṣe ah. mélòó ló ń ṣe tó fẹ́ kú tí ah, o sì rémi bí mo ṣe wà yìí hmm. ọlọ́run ò fún mi lẹ́bùn méjì tí ó lẹ́bùn ẹyọ kan tọ́lọ́run fún mi ni pé kèé sú mi ah. kèé sì rẹ̀ mí wọ́n náà mọ̀ kéèyàn máa ṣe láti sìn yìí títí di ọ̀túnla mẹ́wàá kò lè sú mi kò lè rẹ̀ mí ọlọ́run ti fún mi nìkan yẹn tí wàá rí o ò tí ì débi tó lọ o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí tó bá ti ṣe tó sì á tún wọlé á hmm. tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báwo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ah. mò ń gbádùn ẹ̀. Ah, bébì má pa mí náà i know you like pa mí náà ah. má ṣe mí léṣe náà ó dà ní sùúrù tí o bá sọ wípé ẹ̀bùn tó lọ́n fún ẹ nìyẹn wá gbé ẹ̀bùn tó lọ́n fún mi náà ni wípé tí n bá ti ṣẹyọ kan tàbí méjì báyìí kí n sùn lọ ni. kó o sùn lọ́gbọ̀n. bẹ́ẹ̀ ni bóyá kò lọ wá ọ̀gá. Eh, eh, eh, kí kí ló ṣẹlẹ̀ ṣé yìí nìkan ni nínú gbogbo àwọn táwọn àánú lé yìí lójoojúmọ́ báyìí ariwo ni lọ́tún lọ́tún kí ló dé. ẹ ǹjẹ́ kíyàn sọ ǹjẹ́ kíyàn wo kí ló dé sọ́ọ̀fì ṣe yín ni ẹ dúró náà ẹyìn mo dáná ṣé wọ́n bẹ ṣe ń làágùn ní tí gbogbo àwọn èèyàn ó ariwo ó tutù làwọn èèyàn pariwo ẹ̀yin wá su ẹ máa sweat ẹ máa làágùn lásìkò ó tutù ẹ máa làágùn lásìkò ooru ẹ ǹjẹ́ ká mọ̀ yàtọ̀ wẹ́dà gangan kí ló dé. ẹ ah! mr òtútù kẹ́ ẹ tó ṣe làbí gbòǹgbò ogi. yé ta ló pè yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ ò bẹ́ẹ̀ ṣe rí ẹ dàbí àwọn ọmọ tí wọ́n fi kọ́ńdọ̀mù lù ẹ ṣọ́ra yín o ta ló pè yín sẹ́jọ́ ẹ dé bí ẹ bèrè pé sọ̀rọ̀ sì kúnlẹ̀ tẹ́ ẹ lè dá sí. ẹ jọ ta ló bí yín ta ló gbẹnu yín sí má bí mi ń dá sí abigo lẹ́gbẹ̀ẹ́ etí ta ló bí yín sí. ṣé kò ṣe méjèèjì tẹjọ ń jà tẹjọ ń fa wèrè pọ̀ nísìn lẹ́tí ń gbéra yín tẹ̀sẹ̀ bí gbàtẹ́ pé nǹkan kò ṣẹlẹ̀ láàrin yín. èmi àti eyín àti bébì mi àníyàn bàjẹ́ láyé ìjà kẹ. kí sì Ah. ilé àwàdù ah. ọkọ ní lọta. idán gangan ni mí idán idán gangan ni mí ah ah ah ẹ̀yin ara lé ẹ pẹ̀lẹ́ o ṣé dáadáa ni o. Ah, ọwọ́ yìí máa dùn. ó dùn gan ni o wẹ́dà yìí ó hot jẹ́ kí fún yín ní cold salt. láti chill. wọ́n ní díẹ̀ wọ́n ní díẹ̀ ẹ̀ka is lucky. mo sọ ni wọ́n ní díẹ̀. complete mo ti. ẹ gbà ẹ ní díẹ̀. Eh ó ní blọọkì ni. òde nìyẹn eh. ó lò fún mi bẹ́ẹ̀ gbogbo kan ló máa fẹ́ ṣe. Eh, ẹ ṣe o adúpẹ́ gan o ẹ ṣe ẹ wo bí sẹ́ẹ̀rì ọlọ́run abá yín yanjú ẹ̀ ẹ ṣáà ti gba mí nínú ọlọ́run abá yín yanjú ẹ̀. bébì kì í tún wọlé òǹdọ́gbọ́n tán mi wọlé lélẹ́yìí òǹdọ́gbọ́n tán mi wọlé lélẹ́yìí. rántí o ilẹ̀kùn àgbákò táwọn ọ̀pẹ́rẹ́tì látẹ̀yìn tó bá fi lè tìta ní òsì mílẹ̀. àwọn ọmọ wèrè ẹ mọ́ ṣe ẹ mọ́ ṣe páàlì mọ́ ẹ mọ́ ṣe páàlì mọ́ ẹ mọ́ ṣe tẹ́ wọ́n lẹ̀ ẹ ṣe kú dànù. Ah, ọlọ gba àwọn ti gbé ọmọ ìwá ní tí wọ́n wọ̀ mí lójú. Ah. àbí kí n fọmọ ìbíríkì rẹ́kọ̀dù ni àbí kí àbí kí n sá ni kán ká mi mọ́bẹ̀ kán sì sá kí mi ẹ wo ṣe lànà lẹ àbí kí n yọ ọpọ́n ránṣẹ́ lẹ́nu ni ọlọ́run ẹ̀mí sùn sí ń balẹ̀ mi àbí kẹ́kọ̀ọ́ lẹ́sàn àbí kẹ́kọ̀ọ́ lẹ́sàn olùsí ẹ patronize nǹkan tí mò ń ta orí whatsapp wọ́n ti ń ta sọ i can deliver home delivery wọ́n lọ deliver ní ilé ọjọ́ kejì box ẹ̀nìlẹ́ ni wọ́n wọ̀ àti tọ́pù ẹ̀ kò tán kò sí bó ṣe fẹ́ fáìn tó ilẹ̀ ní padà jẹ́ tán mo rìn lọ́nà lóko ẹ̀ ń sọ́fà káàkiri òkú gan ò tí ì rílẹ̀ àmọ́ àrà ọmọ ẹ̀ fresh gbogbo snapchat tó ti ṣe níwájú mọ́tò mọ́tò gbogbo fake life gbogbo fọ́tò tó ti yà wájú gate on gate ó ń dà báyìí lọ́jọ́ tó ní. <sighs> lọ kò sẹ́ni tó lè bá mi sọ. So tó lè bá mi sọ. oúnjẹ mi rèé wọ lọ́hùn ìwọ ọmọ yìí nìkan ló larúrú ní pàǹpà bí bọ́tìn láptọ̀pù báyìí táì ah, lọ́hùn sáré fi ṣeré. Ah, ayé ayé. wọ́n mọ ìbú ló ti rìn gúúsù ọmọ yìí ọ̀jẹ̀ ẹ wo kankan lábẹ́rẹ́ sìkìtì bí irun orí wèrè ah, ó wèrè kó gẹrí ọ̀nà ẹ̀ lọ́pọ̀ ó ah, rí remix ọmọ yẹn rúkú sáyé pọ̀ kankan ló kún abẹ́ yìí àbí kí n kẹnu bọ̀ kí n mọ fi yín roko lábẹ́ ọmọ yìí káwọn kọ̀lẹ́gì ọmọ ìlú nọ́tìsì irun lẹ́nu mi láàárọ̀ ọjọ́ kejì irọ́ àbí kí n lùsì ohun tirẹ̀ nìní kí n sá ọmọ ìmọ̀ bí káwọn èèyàn ká mi kí n sọ pé mo ṣe mo ṣe gbẹ́nu ó tó jọ mẹ́ta tí mo ti dé. irọ́ irọ́ irọ́ ẹ̀mí èṣù ẹ̀mí èṣù kó mẹ́ ẹ̀mí èṣù kó mẹ́ àdìrún òkú wèrè tún ọ́gìlì nígbà wà láyé gan yọ ọ́gìlì àwọn ọmọ òsì tán máa ń lo frontal rèé o tí wọ́n máa fi rún yàyàkújà sí wọn lórí táwọn náà jọmọ gidi ìwọ gbé wọn kan jí láàárọ̀ ọjọ́ kejì wọ gangan lọ́sà ẹ̀rọ bó ṣe rí olóṣù abẹ́kúta ní ọ̀jẹ̀ ó ti náwó ìròyìn ọmọ wèrè tó bá ti ra sun plate kan fún báyìí àti three hundred wọ́n ti sá ẹ sáré wọ pátápátá ẹlòmíì tuntun gbé àjọ three three hundred ní dá lọ́sẹ̀ olùsí ọlọ́njẹ́ ọlákojọ ẹ̀yìn tí ẹ gbọ́dọ̀ fọ́ọ́kínlé ó ti ké ṣàìfì ẹwàrún ẹwàrún ṣe rí This is written all over you ọmọ ló fresh òkú ẹ̀ síwájú ẹ̀ débi olùsí bó ṣe gan inú ẹ̀ ń bí mi bó ṣe lanú lẹ̀ olùsí olùsí ó lò sí lórí burúkú somebody ọmọ àbáyé ẹ̀jẹ̀ wọ́n ló fẹ́ jẹ́ kọ́ ọmọ yìí motivate mi màá sá ọmọ yìí kò sí sí nǹkan tí ó ṣẹlẹ̀ màá sọ lẹ́nu. lẹ́ẹ̀ sá èmi nìkan mọ̀ wá níbí. bọ́bí àgbèrè ah, ojú kọ̀ ó ti ya wèrè. fóònù tí mo fi sálárì rà ṣé kọjá kọ́kọ́ fọ́ọ̀nù. nígbà tí ọkọ̀ tí ló wúlò fún. ẹ ìpá bàbàrà àpagbá sórí àpèsà. ọgbà àpagbá tún pẹ̀lẹ́ rẹ̀ àpá jẹmọjẹmọ etí àpagbá rẹ̀. ọ̀gbẹ́ni wojú mi o ojú tó ń wo ìkànnì sojú tí mo jẹ̀dí olómi o àrùn kan ah. mi o. sẹ́mi wa máa mu jẹ̀dí olóògóró tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń bá mi sí ọmọ rẹ̀ pé túwàlẹ̀ ti fi sí ọlọ́pọlọ ọmọ ibo ó yà jẹ́ kó mọ̀ kí ló lọ ṣe lẹ́dọ̀ àwọn ibi tó ń dúró síbọ̀ yẹn wetin you wan talk wetin you wan talk for this place wey we dey work dey say ọkùnrin na go dey baff ọkùnrin obìnrin na go dey baff obìnrin wetin ọkùnrin go do wey go dey baff obìnrin. bẹ́tà sórí njọ́ tí ọmọ tó hàn àkàbà yìí ọmọ olóṣù yẹn tó ti wá ibà yìí tó ti kú tó ti gbé síbẹ̀ ló ti fọ palapala rẹ̀ ẹ̀ na that guy wey do ojoojúmọ́ ní fún ra lára ní bẹ́ẹ̀nu sí wo sin ẹ̀kẹ́ rẹ̀ ṣé ń dìde onípàrí bíi tẹ̀sí ó ti ya wèrè àwọn ọlọ́mọràn ju òfin. aṣáwó <laughs> aṣáwó senseless and you too. ewé gbígbẹ yìí farabalẹ̀ jẹ́ bọ̀ wetin dey there be say hmm. una no get sense at all. and you too. now uh, me i get explanation. okay and i go explain. oh, yeah, okay, no oh. thank you that girl wey uh. i go ah. bed for wey una dey gossip about me i sabi the girl na olosho for three years. ee chineke o ewo lẹ o wàá lu wàá lu wẹrẹ. ok mo gbọ́. you see una stay here dey hmm. talk about people wey don die dey eh. jealous people wey don die wey i dey bait. who jealous dem. jẹ́bí bí lẹ wà nígbà tí gáúsù sọ ń pé ká mọ ẹ̀fọ́ ara wa kẹlẹ́rù kó gbẹ́rù kẹ́nìkan bá gbẹ́rù kásá ti gbẹ́rù yìí láti fẹ́sọ̀ pa àṣìṣe kẹ́mi ọ̀dẹ̀ ọmọ ṣiṣẹ́ ká mọ̀ pé God will punish your man God will punish your papa God punish your generation hey you wan fight with me. àwọn ọmọ yìí. I'm coming. Go down. You know me, oh. You know me, oh. oh yeah. If I beat you. Oh, yeah. Hey! I'm the referee. Ibo. Referee. Are you alright? Yeah, yeah. Beat it. Beat it. Yeah. Can you imagine? Ẹlẹ́rìí <laughs> burúkú wèrè ó ṣe abẹ́rẹ́ rí ó ṣe ń jó bí. Ah, ah, ah. Yes. Hmm bàbá rẹ tó ń sọ rèé bàbá rẹ ti jí ọ̀rọ̀ rẹ ti ní àtúnṣe. wọ́n di ayẹyẹyẹyẹ wá dùá sí sí. dídé wọ́n ní òdìdé a ní òdìdé. jọ ibo ló ti rí wọn. Ah, ẹ ní sùúrù ara yín ṣe máa ń gbóná báyìí ṣé bọ́ọ̀ náà ń ṣe lọ́wọ́ ẹ jẹ́ kán ee arábìnrin yìí sùúrù ló ṣe o bá ń lo rò pé ó kò rọrùn láti jí ni. èrò wa dìde èrò wa dìde sàmà kàlàmàlàmàlà kẹlẹkẹlẹkẹlẹ sàmà kàlàkàlà kẹlẹkẹlẹkẹ èrò wa dìde ó yá mo ní òdìde o ní òdìde mo ní òdìde. mo ní òdìde ó yá dìde ó yá dìde. wọ́n lé lé lé ọmọ dábẹ́lẹ́bù. ee lẹ́yìn wa fẹ́lẹ́bù mọ́ wàhálà dé kí ló ṣẹlẹ̀. dúró irú kúrò ló pa wa bẹ́ẹ̀. Ah, ń sùn wọn jí ni. ọ ah, ọ ah, oh! ti sì sẹ́ẹ̀ kò yẹ kó máa rí báwọn kó ló yẹ kó rí i ó máa wọ́n àwọn táwọn ọmọ ń jí ni àwọn ó jẹ́ni tó bá kúkú rọ̀rùn a kì í jírò kú báyìí ọmọ ọlọ́ àwọn òkú táwọn máa ń jí ni àwọn bí ẹni bí ẹni pé báyà pé ó jábọ́ láti inú aeroplane gbìm ẹni bá forí sọ́gi gbìm àbẹ́ni bá kúkú tírélà ẹni bá kúkú ọkọ̀ àwọn tá a máa ń jínú àájẹ́ni bá fi kú rọrùn ẹ́. wọ́n fún wa ní gódídí sọ́látẹ̀ kan ah, ah! dákun dọ́nà máa rí ọ̀tá imú ńgbà tó wà nílẹ̀ ayé ni bí kò gungi ọ̀pẹ kó jábọ̀ wí. Ah, bí kí tírélà rùn dànù kò kúkú rùn yùn àwọ̀ àìkí ń jẹ́ni bá kúkú rọrùn ẹni bá kú kóró la máa ń jì. ẹ wá ẹ wá ẹ wá o gbogbo nǹkan tí mo tẹ̀bẹ̀rẹ̀ ni mo fún yín nà èwo ni gbogbo kíní tẹ̀ ń ṣe ẹ jí wọn jàre mo ṣe àsọrí ti tàbí fẹ́ jí bàbá mi dìde ẹ jí wọn jí wọn jí wọn. àwọn èjì òkú tó bá kúkú rọ̀run àwọn òkú tó bá forí rọgì ìgbàgbé báyàwó kí àwọn òkú. Thank you. òkú yà máa gbé pàṣẹ mọ́ṣúárì. níbo ẹ dá padà ṣé ìwọ̀n èmi ni òkú ò lẹ́ ń gbé lọ mọ́ṣúárì abuké máa narọ pàǹbì báyìí. àǹtí ẹni níbo fake alert tẹ ṣe fún wa ṣé ṣé ẹ̀rọ pa ẹgbọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àdírẹ́sì tẹ fi sílẹ̀ níbi iṣẹ́ wa ó ló fi jẹ́ ká dé bíbáyìí ẹjọ tó yọ lọhùn ẹlẹgbọn gbogbo nǹkan táwọn bọdá ìtọ́ ń sọ ẹ kó make sense lè ti wa o ẹgbẹ́ nǹkan tó ń sọ sílẹ̀ wọ́n ní pé ẹ ṣe fake debit alert fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ tún gbé àwọn fake magician wá ẹni kan máa jí bàbá wọn ò rí bàbá jí kí ló ṣẹlẹ̀ bí báyìí. ẹ wo bí ẹ ní sùúrù owó tẹ dá fún mi náà mo lọ fi pe àwọn tán máa jí bàbá wọn ni wọ́n fi. sọ́ni wọn jí ni ẹ̀wọ̀n kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bí ọ̀dẹ̀. nǹkan tó tẹ̀ wá nínú wà fún àgbà ni pé bàbá mi mo sọ pé ìwọ̀n kú mi bọ́ ṣe wà kò dẹ̀ wà rá mi ẹ má bínú owó ti tèmi tí mo dá òun ni mo fẹ́ gbà because iṣẹ́ factory worker tí mò ń ṣe kì í ṣe iṣẹ́ tó easy rárá. pẹ̀lẹ́ o factory worker èló gangan ló dá nínú owó tó wà lẹ́yìn tó ń ṣẹnu wọ̀tọ̀wọ̀tọ̀. sọmọ yẹn tí mo dá ni. èló ló dá. two thousand seven hundred naira. èmi tí mo dá seven two kí ni kí n wá ṣe. wàhálà ti ẹ nìyẹn wàhálà ti ẹ nìyẹn. manager kí lẹ wò kí ni ká ṣe. ẹ jẹ́ gbọ́ pé. ṣe é ṣe ọlọ́run tó dó bá ti dé. ẹ dákun ẹ mọ̀ bínú o òkú ilé ìṣe wa wà spectacular báyìí. kí ni kí ló rí. ṣé wọ́n ti ẹ̀ ń bá àwọn ẹ̀kẹ́ tó gbèdébí ni ó ṣe dúdú ọ̀họ́ báyìí. ẹni sùúrù èmi náà wò kú sí kèé sòkú ẹdẹ àbí sáà eh. lọ́bù káàsì ẹ̀ ní sí àwájú ojú ẹ̀ sí ajé ìnú báyìí. tatari tàtàrí ẹ ló jóná. Ah, ah, àkúsọ rí nu ń tọ̀gẹ̀dẹ̀. ẹ wàhálà. oríṣiríṣi oko oríṣiríṣi má lè hàn rè. àbí eh? ẹ dákun ijó ló kuná. wọ́n ṣe èkú lé ni a ṣe gbé wọn débi báyìí ni. ìrọ̀lẹ́ ẹ nílò kú ikú eh. ṣé iná gáàsì lójó kú nítorí eléyìí tí mo wò iná ah, okú eléyìí jóná kú ni o. àbí pẹtrol dára wọn. ẹ ẹ kó mọ̀ lè jẹ́ wípé wọ́n sọ táyà sí kínní lọ́rùn ẹ wá lọ gbé wa police report dà àgìlẹ̀ gba síbi kan wá fún ọ̀pá wa òwe. àbí o ẹ ẹ wò ẹ jẹ́ kébi ẹ̀ sáàmù ẹ wò. ẹ ẹ má fọwọ́ kàn ọ́ ẹ wò kó tó kú dẹ́tù iṣẹ́ ni wípé ẹni tó ń jẹ́ Ngozi nìkan ló lè fọ ọkàn. àwọn ti lọ pé Ngozi ọ̀hún. nínú ọkọ̀ àti Ngozi pọ̀ ṣé Ngozi gbèsè àṣẹwò rẹ̀ ẹni olóòkú tí ó fọ ọkọ̀ lórí ńgbọ́ tí ń wo obi òkú rẹ rẹ. irọ́ ni àwọn ní sàṣẹ́wó téèyàn máa wẹsẹ̀ ní pé kiri òun àwọn bàbá fọkàn yín. Ah, wọ́n ti gbé kírọ́ọ̀sì rẹ dé kírọ́ọ̀sì rẹ nílẹ̀. kí ni ah, ah. wọ́n jọ ń kírọ́ọ̀sì ara wọn ni. babalájọ. a ti padà mọ́lé babalájọ ẹ báyìí eh. ṣé o jẹ́ lówó ni àbò jẹ́ olówó. ọ̀fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ni. Eh, actually èmi mo jẹ wọn lówó ah, tí mo oh. dẹ̀ ń wo owó tó bá ti di àbí tí bá dẹ̀ ti gba owó sálárì tó fẹ́ fún ọ ọ máa lọ sàn ọ ọgbẹ́ tó dẹ̀ ti wá kú. ó dà eh, ah, àwọn olókùn náà dúró yà kó bá wọn sọwọ́ wọn jọ wọn á rà wù. arú àti àwọn òkú ti kú ọ. wọ́n rọ owó fi sòkú. òkú èwo náà wọ́n fẹ́ ṣe sí. ọmọ tèmi máa fi tó èmi ni. Eh, eh, ẹ gbogbo yìí náà dà mm-hmm. ó ní pé wọ́n ní kọ́kọ́ fọwọ́ kan káwa tó bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ lọ wẹ̀ wọ́n wọ́n tẹ̀ tí kójú. kí n kú sọ fún yín nígbà tó gbowó lọ́wọ́ tó gbàjọ ẹ àti wá sanwó ó wá dífíkọ́tì fún ọ mo wá gbàgbọ́ rẹ ní ìrí ọ pé ní ìrí ọ ẹ ó wá lọ wá tí bá ṣàìṣàì pé mo sọ fún yín. sẹ́tọ́rí ẹ̀lẹ́sìn wá padà látọ̀run wá gbowó ní ayé. mo kò lórí ikú ni ẹ ẹ wá sọ gbogbo àwọn arábísẹ́ rẹ̀ ó dàwó fún mi owó mi mo fẹ́ gbà àìjẹ́ bẹ́ẹ̀ wò ó ń ṣe aláyà ẹ jẹ́ wo bàbá yín ẹ máa jókòó èmi ò sọ́kù o èmi ò sọ́kù o jẹ́ sọ fún ẹ bàbá náà ni. àbọ̀ olórí ibú ni. ilé ẹgbẹ́ sọ lè ṣe ìdàkùnrin náà ẹ tẹ wá sọ iwájú ọ́fíìsì mi di ọjà tẹ wá ń pariwo tó pariwo lé yín lórí ẹ what's all this jọ tell me ṣé ẹ fẹ́ destroy gbogbo effort mi àti labour mi nínú iṣẹ́ ìkódekóde level tó dé yìí ni ọ̀gá small small èmi náà struggle pẹ̀lú yín fún iléeṣẹ́ yìí. you must be stupid pẹ̀lú rọ́bì tó ń bá mi sọ yẹn o struggle struggle wèrè o bá mi struggle ó gbàjọ number one ó dẹ̀ sá lọ ibi náà ti ṣe yẹn. ọ̀gá mi ò sá lọ ewu ṣe mọ nǹkan tí ń gá yẹn fi èmi kọ́ mo pè wá síbí báyìí o ó ṣọ́ mi sáàfù ni o ó rí i pé mo tan location mi ló ṣe mo bí báyìí o àìjẹ́ bẹ́ẹ̀ kò ní lè mọ tí mo wà ṣe mo kọ ẹ fi mi àti ẹ̀ sílẹ̀ ẹ wò màá mọ bí mo ṣe máa máa rán gbèsè. gbogbo ẹ̀ sàn gbogbo see let me tell you kẹ tó bà reputation mi jẹ́ nínú iléeṣẹ́ yìí má mọ̀ kó tó máa sọ̀rọ̀ yín fún àjọ tó gbà every month ni màá máa yọnu sálárì ẹ̀ màá máa fi fún wọn that's my decision. ọ̀gá. Ah, lè play. what's wrong with you. Ah, ọ̀gá ẹ má ṣe yẹn ah, ah. ṣe bí ẹ̀mí tó bá jẹ gbèsè ló máa san mo ṣáàtì sọ fún ẹwọ ẹ fèmí àti ẹ sílẹ̀ ẹ èmi ni màá mọ bí mo ṣe máa sanwó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ fi sílẹ̀ ṣe wá rí ti sálárì yẹn ẹ jẹ́ kó wà lọ́wọ́ ẹ má tọ ọjì ẹ ẹ fèmí àti ẹ sílẹ̀ ẹ jẹ́ kí n lọ bá ń sìn. you never change ẹ jẹ tètè tètè ẹ tètè tètè get out of here for me my friend. in fact kò ní parọ́ ẹ jẹ́ kí n kọ sáré lọ bá get out of here my friend ẹjọ́ òṣì náà ló mọ̀ get out of here. ma i will sort it ẹjọ́ nítorí mi salary and ẹ má jẹ́ kí n kọ́kọ́ ṣiṣẹ́. get out of here. thank you sir. thank you sir. hanat nonsense. ata. Ah èwo làtàkà tákì gbogbo ìgbà yín náà ẹ máa kọ sínú ah. ẹ máa kọ sínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ah, ṣé yín vibes ni o ṣé yín vibes ni. kò má jẹ́ ká tanra wa àwa là ń ṣera wa o ṣe rí àwọn méjèèjì wọ́n mèkì owó lọ bẹ́ẹ̀ aláì wọ́n fi mèkì owó ni o ẹ̀yin dẹ́n ṣóṣì. lawless kingdom everybody náà fi tún ẹ̀jì báyìí o ṣé wàá pa tó sin tó sin kí tún nìyẹn. very cold and chill drink. like seriously ah wow. such a wonderful one. ṣùgbọ́n tó sì ní sùúrù wọ́n ní mo kò a máa lápẹẹrẹ because gbogbo gbalẹ̀ máa ń fún wa ní drink inú ilé tàdé máa ń gbà lọ́wọ́ yín tìfẹ́tìfẹ́ mo kàn fẹ́ bi yín léèrè question kan ni ẹ jọ company wo lẹ ti ń ṣiṣẹ́ tó fi di pé ẹ̀ ń kó drink wá fún wa abẹ́ fi ń ṣe sàárà ni because gbogbo gbalẹ̀ ń fún wa ní drink. sàárà ṣé láti yọ tí mo ti ń fún yín drink ẹ gbọ́ pé ẹnìkan kú. irọ́ abẹ gbọ́ pé ẹnìkan ṣàìsàn. àtọ̀. Ah, ẹ jọ kó sí ọkọ tó rọ̀ pẹ̀lú pé mo ní nǹkan mo ṣiṣẹ́ nbì kan mo dẹ̀ ń ṣe ẹ̀ pẹ̀lú àwọn oníbọ̀ mi. Mm àti wípé ẹ ní sọ̀rọ̀ tó sìn gbogbo dínkì tá a máa ń mú gbòòrò wọ́n máa ń fi label sí i eléyìí kò sí label kankan lára ẹ̀ àti wípé ṣé ó ní NAFDAC number báyìí kí ni mo ti ẹ̀ ń sọ drink tí ò ní label báwo ló ṣe fẹ́ ní NAFDAC number. ẹ jẹ́ ẹnu yín sọ̀rọ̀ járe ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ tẹ bá ṣiṣẹ́ lè ṣe bread hmm. tó wá di alẹ́ tẹ̀ lọ hmm. ṣé bírẹ́dì tó bá fún yín ṣé máa ń label. Ah, ah, ah, òótọ́ ni o don't leave me wisdom eh, eh, òótọ́ ni. same thing applicable to our iléeṣẹ́ tó bá ti fún wa ní dírínkì mm. ọ̀ ní fi gbé bẹ́ẹ̀ sí mm. iléeṣẹ́ tí mo ti ṣiṣẹ́ iléeṣẹ́ ńlá ni ìkan nínú àwọn iléeṣẹ́ tó ń ṣe dírínkì ìkànnì wọn ni mo ti ṣiṣẹ́ mm. ibẹ̀ ló ti ń fún mi náà dírínkì mo lè ní kí n máa ṣe ẹ̀pọ̀ láwọn oníbọ̀ mi káwọn oníbọ̀ mi máa ṣe kí ni o kọ́ máa jà àǹfààní tèmi. bẹ́ẹ̀ni àfi sùúrù ìfẹ́ ló wà ń bẹ. bẹ́ẹ̀ni o ìfẹ́ ni o ìfẹ́ <laughs> <laughs> ẹ ṣe kàdí attack back to sender attack. ṣèyí o zino. Ah, ṣe ṣèyí ni o. Mm, zino ni eh, àwọn ọlọ́jọ́ mọ̀ ah, ah, eh, eh, ẹ̀yin lẹ máa ní attack èmi ò lè ní attack o mm, back to sender ẹ̀yin náà ẹ̀ kó sí lọ. ẹ̀rí bẹ́ẹ̀. ẹ̀rí bẹ́ẹ̀ ojú ìsàlẹ̀ yìí. ẹ wọ́n bínú ọ̀gá mo bá bàtà tẹ́lẹ̀ àwọn ọ̀gá àwọn ìkúdà. ṣe rí ìwọ̀nba wa ta dúró yìí àwa tí àlejò oúnjẹ wa nínú takeaway ni àwọn tó kù náà fẹ́ jẹ oúnjẹ àwọn fresh ṣáàtà àwọn ọlọ́ba fresh ni wọn. ẹ ṣe rí ẹ má bínú ọgá wọn sọ pé àwọn lẹ́ẹ̀kan wọn máa jẹ nǹkan pẹ̀lú láìlọ wọn á ní skin to skin làwọn fẹ́ nítorí fi ṣe pé fresh làwọn fẹ́ jẹ. ṣé tàwọn ní takeaway. làwa ẹ dákun ọ̀gá sẹ́rí kò yé mi ní ìpàdé ọmọlúwàbí àti olùkọ́ tí a fẹ́ kóra wájọ yìí sẹ́ẹ̀ pẹ́nu géètì ó léwu gan ọ́fíìsì tó tó tó tó tẹ́rìbù jù ní gbogbo iléeṣẹ́ ìhun ni mo wà that is where I. ẹ alára ní tẹ gbọ́dọ̀ eh, ní eh, tẹ important ẹ pọnlé. sẹ́ẹ̀ mọ̀ pé kò yẹ kí ibẹ̀ ń wà láàrin ìṣẹ́jú kan kó má ṣe yàn bẹ́ẹ̀ mo wá fẹ́ kẹ́ yànde mi ẹ jẹ́ kí mi mọ̀ lọ gbogbo meeting tá a bá fẹ́ ṣe ẹ dé mi ṣètò ọ̀dọ̀ mi sínú voice note ah. ẹ sẹ́ǹdì ẹ̀ ń gbọ́ ń sì reply yín bẹ́ẹ̀ ṣe gbọ́ ọ̀gá. ó ní kí wọ́n pé ọpọlọ ẹ ti lọ sẹ́yìn wẹ́ normally nà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà ìlú àbíṣẹ́ ìgbà ìwé ló pọ̀ nínú yín ẹ dẹ̀ mọ̀ pé nǹkan fúnra mi ò gbádùn àti kékeré mo torí dálẹ̀ tì. irọ́ ni àìmọye ìgbà náà máa ń tila mi gbòòrò ètò ìmọ̀ pé mi kọ́ ti ní gbèsè ìṣọ̀dá ilé tó túmọ̀ wípé èmi gan ti ní brain disorder mm. tábà yìí tó bá lọ ìyàwó inú yìí èmi gan sínwín. Ah. ẹnikẹ́ni tó bá súnmọ́ yín ọ̀gá onítọ̀hún ságbà kò rùn. brain tumor ní president ah, sorry. Ah, sí ta ló wà ní ìjáde ìwọ tèmi wọn. ẹ̀yin nǹkan ti ń wọ́sùn wetin happen wetin happen everything ngozi ngozi ngozi for dis place wetin i do na na na only me dey here. i lie on top you. ah. when you three wey be say okay ẹ dákun ìwádìí nínú èmi ìlú ọkọ ọ̀tá àlù kan kọ́mọ́lá ìgbẹ́ báyà mo ní ìsinmi ṣe bí pàdé mi nìkan sí ibi tí mo ti bọ́ láàárọ̀ tí mo sọ pé irun kẹ̀kẹ́ irun kẹ̀kẹ́ wọ tírì iná ọ̀gá ń sọ̀rọ̀ ń parí ta ló wà ń ṣáájú. who is in charge of what three answer me straight question please ìsàlẹ̀ ní kẹ́ẹ̀tì pàmò ẹ̀wò títí náà gbọ́n ẹ̀wò ẹ̀wò ayé nǹkan sì ti bàjẹ́. ayé ẹ̀gbọ́n bàjẹ́. ooo well anyway ìwọ kan fún ara ẹ tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá àwọn àgbà ni wọ́n tẹ́ kọ́. ah na this idiot na this idiot na him no do him job he no do him job na proko he go dey do up and down dey put mouth for wetin no concern am na we na this one dey there this stupid apart na him dey there.

Judge, Order. Arrest am. Eh, order. Arrest am. Níwájú military. Military kìíní yín tẹ́fọ̀ pásán tẹ́fọ̀ náà sọ. Military kìíní ebe sí gate lásán ni. Apá ní sùúrù ọlọ́pàá ni orí tí àbẹ̀tẹ̀ mọ́ mọ́tò lẹ́kọ̀ọ́. Táwọn tó ń ṣèṣe lè gbóná yín. Sálárì wọn ti ẹ̀ kò sí. Wọ́n láì tọ́. When I talk to this, when I give order, you follow. Now, You have anything to say? Ah, irọ́ wọn àyàn mọ́rẹ́ ìṣe kéèsì nígbà tọ́rọ̀ kan èmi sì fọ ibi tí mo máa ń fọ clean and wash. It's okay. Okay, jẹ́ gbàdúrà pẹ̀lú ìkọ́jú. Lẹ́ẹ̀kú táwọn ọ̀sẹ̀ keep shut your mouth. Mo pe gbogbo mítìn yìí fún bí ẹ ṣe keep gbogbo words ẹ pé àmọ́ àwọn ìgbà ìgbà. Secondly, mo ń gbọ́ fún ìrìn wípé àwọn pàtó tó kọ́ miss táwọn tó ń bá gbé wọn gbégbéyà nǹkan apá kìíní kan miss nílẹ̀ but mi ì tí ì lílì confam. ẹ sà èmi ò advice yín pé ẹ mọ̀ fún mi fún mi kẹ́ ẹ mọ̀ bá fún mi kó pàǹtì tí nǹkan kan bá burú bá ti ń ṣẹlẹ̀ nínú company tó bá ní security ẹyọ kan sì ní kò pé méjì ẹ bọ́ọ̀lù wọn kí ni túbọ̀ tó ẹ jẹ́ ká bọ́ọ̀lù yín jáde. dákùjọ́jọ́jọ́ ọ̀fẹ́ gbàjẹ́ lẹ́nu mi àná ọ̀fẹ́ gbàjẹ́ lẹ́nu mi àná. ẹ wo ọ̀gá tó bá jẹ́ wípé lóòótọ́ àdòdodo ní gbára àwọn nǹkan kan mí sí ń bẹ̀ wọn ò gbẹgbẹnu géètì kọjá. ẹni sùn Emefiele bó o ní nǹkan òṣèré tí ẹ̀mí mímọ̀ kò sí rí ẹbí wa bí wọ́n léèrè àbí ẹgbẹ́ ìsáni Emefiele ẹnu géètì ilé iṣẹ́ tó àwàyè ẹ̀dán ẹlẹ́mìí èmèrè kò sẹ́ni lè mọ ẹ̀wò. ọ̀gá nta sẹ́rà àwọn olè wọ́n expert gidi wọ́n kọ́sẹ́ wọn wọ́n mọ̀ gidi o olè lè dì mọ́ lù kó gbé kọjá lójú wíńdò olè lè gbòdì di ilé kó gbé sínú báàgì ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ̀ mọ̀ lọ́ra yín bàbá ilé dàgbà lóòótọ́ àmọ́ tùbà lábà ni wọ́n ọjọ́ mo ti mọ̀ wọ́n tó ti ń lo whatsapp kò síjọ́ tí wọ́n ní dátà rí bọ́ọ̀lù ti ṣe sáyìn nìkan lẹ́gbẹ́ sáárì bọ́ọ̀lù ti ṣe bẹ́ẹ̀ni sí mọ̀ ní apá bọ́ọ̀lù ti ṣe. táwọn èèyàn máa ń fún mi lówó géètì. Ah, ah! wọ́n ní lóde give us money. tálọ́ fi lówó géètì. èmi kan tó ah! èmi tí mo kéré sí yín two point five ni mo máa ń ṣe. nàbí mi fáin jẹ iye lẹ́nu fẹ́ give me money. six week lẹ́nu ṣe. rárá ni mò ń bá òní sùn o tó wẹ̀ lọ́wọ́ yójú ni wọ́n fi máa ń nu nǹkan báyìí lọ́wọ́ kílẹ̀ nu gbàtí mo dé nu ọ́fíìsì wọn báyìí wọ́n to àwọn omi òkú lẹ́wọ́n máa ń lọ wo ìkú wọn àrẹ omi ni wọ́n máa ń ta omi òkú wọ́n ń tapá fẹsẹ̀ wáyé tapá ìtàn náà wọ́n kàn ń gbòòrò bàbá tapá ti tán ti di gbogbo àbí kílẹ̀ ẹ̀ta. ìyàwó ti ti pamọ́ you guys. <laughs> ọ̀gá ẹ mọ̀ nàka sí mi ẹ mọ̀ nàka fáàrí yín sọ èmi ò sínú àwọn olè bàbá ló lè bàbá wọn tán dúró yà àwọn ọmọ Ìgbò àwọn apá àwọn ni. ọ̀pá rẹ̀ ta ló lè. kí wàá gbọ́n oorun. ẹ fẹ́ mi níṣẹ́ òun ṣiṣẹ́ mọ́ pé èmi tẹ̀ wọ́n ẹnìṣẹ́ military officer lè mi èmi ò ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bí sẹ́sà. mínísírì rọ̀ wò. mo kórìíra kẹ́ mọ́ kóra yín military jàre mo kórìíra ṣé staff bíi tiẹ̀ lọ pè mí àbí. kí wàá lọ pè mí. you are a stark illiterate. you are a stark illiterate. ìrọ̀lọ́pàá you are a stark illiterate. máa di àwọn ilé wọn dàbí ẹ̀sẹ̀ mọ́ mọ́kànlá. ok ok. order. my final order and my final decision. spot, tí mo bá gbọ́ any report or any rumour wípé àwọn client wa wá gbé òkú wọn pé bóyá any part of their corpse is missed

Yes, coming. Oh, mom. Good morning. Good morning. Ṣé stocking ni ló? Bẹ́ẹ̀ ṣá. Ọ̀gá, òkú mọ́ǹtì ó pokùnṣó nìyẹn. Àwọn èèyàn rẹ̀ ò tí ì sanwó tán. Mo máa ń bá a sọ. Nígbà tí mo bá a òkú ẹ̀ wò Here we go. mo ń sọ náà stock tí mo ní bí báyìí kò tálè pẹ̀lú nǹkan tó gbé wá fún mi ah, ah. ṣáà ń dáàbò náà pé something is fishy. you know what. okay sure. mo ní láti confirm curiosity mi bá mi lọ sí gbogbo àwọn rooms kọ̀ọ̀kan táwọn òkú wà yẹn take a stock every corpses tó wà bẹ́ẹ̀. okay sure. àwọn tí pàtí wọn complete àwọn tí ó complete go take a stock wọn lẹ́yọ kọ̀ọ̀kan Go dé bring everything down to me right now. okay kí n mọ kó gbọ́ àwọn òkú yẹn bọ̀ ń bí àbí mo ní kó take a stock àwọn òkú tán pé. ẹgbà tẹ ní kí n bring everything. ṣé tí ẹ di ni. ok mo ti gbọ́ ṣe. lọ́kàn òkú wà ah uh, that mind me ọ̀gá mo ní observation mm. ṣẹ́rí ara ń fún mi sísùpọ̀ àti apá ṣẹ́rí àwọn bọ́ọ̀yìn wọ́n jí pàtì òkú gbé ṣẹ́yìn tí mọ́ọ̀tì wọ́n wọ̀ síwá sí ọ̀dọ̀ wọn jọkàn báyìí tí wọ́n ní gẹ́fúrẹ́ǹdì rẹ̀ lọ báàlè tó jáná mọ́ mọ́tò lẹ́nu yìnyín rí òkú wọn di ènìyàn ọlọ́run yìnyín rí òkú rẹ̀ gbogbo òkú ẹ̀ wọ́n ti já wọ́n ti joyè ṣùpọ̀ àti apá wọ́n jí pàtì gbé. ṣùgbọ́n ẹ̀mí nǹkan tó ń sọ yìí. àà ah, ah, lẹ́jìtì ni ọ̀gá ẹ̀mí ẹ̀ parọ́ ok ẹ káàbọ̀ wọn lọ kọ tí wọn ṣe sàn. ok kí n ṣe lọ ṣe stock àwọn òkú. ẹ lọ ṣe gbogbo wa nísinsìnyí. Hmm, àwọn olórí ibú ọmọ tó ti jí òkú. Hmm, ok. Hmm. apá àti sùpọ̀ sọ̀wọ́n náà pọ̀ ṣùgbọ́n rubbish tó ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ yìí tó ń fẹ́ sọ mí lórúkọ burúkú tó ń ṣe tèmi wọn gbà wọn kí mi gbọ́ gbádùn fúnra mi tẹ́lẹ̀. nọ́mà nọ́mà mi rí fídíò jíjẹ́ jíkẹ́ tó sọ pé inú rírun ló máa gbé ẹ pa wàá gbọ́mọ rẹ sí ni wàá fọmọ ẹ̀ ṣàwátì ni lórúkọ ọlọ́run mi ó ti lọ. jẹ́ ń ṣe lẹ́nu. pílẹ̀sàn pílẹ̀sàn àbí kí ni orúkọ tẹ pera yín. ní sùúrù sùúrù. pílẹ̀sàn. pílẹ̀sàn sori kí jìmẹ́rì ẹ kó ṣọ́ igi gùn kó bàbá gùn gí aládì kí ló dé gìràgìrà ti ń pọ̀ jù náà àà wo tí ṣìgìdì bá fẹ́ tẹ́ ló máa ní kó gbé òun lọ sódò kó òun lọ wẹ̀ gìràgìrà ó ti pọ̀ jù wàhálà ẹ̀ ti pọ̀ jù ṣé wọ́n nìkan ni ibiṣẹ́ àgbọ̀n mi ni mo ti ń bọ̀ yìí àtàwọn àwọn àwọn arabiṣẹ́ wọn àtẹ̀gbọ́n mi fúnra wọn wọ́n ń complain nípa ẹ̀ lójoojúmọ́ ó dẹ̀ yíwà padà ó change kí ló máa ń ṣe ẹnu wọ́n lè ti pọ̀ jù ṣé irun ara ìwúrẹ́ ni ẹni tí ìwọ owó ń pọ̀wọ̀ tiẹ̀ owó ò change ìwà ẹ láti àárọ̀ dalẹ́ rí ìwà kan tí a mọ̀ ẹ́ mọ́ iná ló ló wù láti jọjọ́ ẹ̀ ṣó fẹ́ lé ọkọ ẹ kúrò níbi iṣẹ́ ni so fẹ́ lé ni tọ́kọ̀ ìwòye tó bá sáàkì ọkọ ẹ tó lé ọkọ kúrò níbi iṣẹ́ tiẹ̀ ló máa dà tiẹ̀ ló máa dà irú ìyàwó wo ni wọ́n fẹ́ jẹ́ náà àtẹ̀gbẹ́ pé oníwèrè lórí o tún gbé kúrò nílé o lọ síbi iṣẹ́ ọkọ ẹ̀ ó dé bọ́ra ẹ̀ sọ̀rọ̀ náà wọ́n èmi kọ́ ni kẹ́mi kìlọ̀ fún ẹ kí n kọ́ mi ìtẹ̀ wá kìlọ̀ fún ẹ gan mo wá bá ẹ sọ̀rọ̀ ni torí bọ̀dá mi ṣó ti gbọ́ ẹ kọ́ òbòsí tó ń sun ìkọ́ni kìíní o it's better kó ra jókòó kó ro kó tún inú ara ẹ rò kó mọ̀ nǹkan tó kàn nílé ayé ẹ fún àti ọkọ ẹ èmi ti sàn nǹkan tèmi á sọ ẹ kó gbọ́ gbówó ẹ̀ kò gbà ìwọ ló mọ̀. wá wá wá wá wá ẹwà ẹpẹdẹ ìjì ẹwà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹwà ìjì olórí burúkú bí mo ṣe ń bí tó pé tó pé yẹ hmm. inú ẹ ti ń dùn pé o ti rí nǹkan tó ti sọ̀rọ̀ èdè motivational speaker olórí burúkú. Ah, ah èmi ló ń larúkọ mọ́ lórí èmi ní ìjì mèrè kan ṣọ́gìgùn olórí burúkú ah, ah. ọmọ ojú ogún ògúndè ìgbà tó gúndè darúgbó arúgbó hmm. ara náà fi bí ẹ ó lò ṣì kò tí ẹni kọ́kọ́ da fẹ́ni tó kọ́kọ́ ta lip gloss tó wà létí ẹ̀yìn ah. kò da fún because normal normal ó yẹ kí ètè kó máa ṣí pẹpẹ ni hmm. ó máa gan o ó máa stupid ó máa foolish o lọ́jọ́ kìíní àná tí mo advice ẹ tí mo ní òkè o ló ṣe consultation lọ́dọ̀ òyìn ẹlẹ́bùbọ̀n pé bóyá three in one ló ń ṣe àbẹ́yọ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ló ń ṣe ẹ ká ní pé wọ́n ti di ẹrù ẹgbẹ́ fún àbọ̀ ti ṣiṣẹ́ ọkọ ọ̀run fún ẹ àbọ̀ ti ṣiṣẹ́ ibùjókòó fún ẹ sìn wàá ti kórìí burúkú ẹ wàá ti kó ṣí ẹ lọ lé ọkọ ẹ tó bá wá wù ẹ kó o sọkọ ẹdọ lórí rẹ tó bá wù kó o sọkọ ẹdọ lórí burúkú <laughs> ìwọ àtọkọ ẹ nìyẹn ó gan o ó gan o à ṣé mọ́mí ẹ kọ ẹ ni wọn ò gbẹ́kọ̀ ni àbí mọ́mí ẹ ò rántí kọ ẹ torí mọ́ mi ẹ kọ ẹ bí mo ṣe ń wọ ẹ tó tí mọ́ mi ò bá kọ ẹ ó yẹ kí ìyá ẹ gan kọ́ wọn máa jókòó kọ́ máa ṣe bí ẹni pé èmi ni mo ní nǹkan mi ọmọ mi ni ṣùgbọ́n wọ́n wá ràn wọ́ wá bíbá ẹ̀ wọ́n ni representative wọn ilé aṣòfin ni wọ́n wá ẹ̀ ìwo ló ṣì burúkú kí ló kún ẹ̀ ìgbà tèmi àtẹ̀gbọ́n ẹ̀ máa ṣe wedding ṣògbọ́n tó ní pé fámìlì ọkọ ẹ̀ yẹ̀ bá o fámìlì ìyàwó ẹ̀ yẹ̀ bá o ẹ fi àwọn méjèèjì sílẹ̀ o kọ́jọ máa bára wọn pọ̀ o ìwọ ò mọ̀ yẹn ok tó bá wù mí mo lè sọ pé mo fẹ́ ṣòpó Ah. tó bá wù mí mo lè sọ pé mo fẹ́ di opó ní kékeré tó bá wù mí mo lè sọ wípé aṣọ black ń wù mí ó wù mí wọ́n fún forty one days pé mo fẹ́ pa ẹ̀gún ẹ̀ kò sí nǹkan kan tó kún ẹ̀ òkè tó bá wù mí mo lè sọ pé òkè o ó ń ṣe bíbí kí n máa lọ general ICU lójoojúmọ́ o àbí main surgical ward kọ́ àǹkẹ́ ẹsẹ̀ báyìí ah. nígbà tí mo bá ti amputate ẹsẹ̀ fúnra mi mo lè sọ pé wàhálà ń wù mí fa kí ló kún ẹ̀ wo máa jẹ́ kó mọ̀ wípé mo ní ẹsẹ̀ lé lẹ́yìn ọlọ́run èmi ló tún kàn nínú ilé because ó máa sọ pé obìnrin ló nílé mm. ṣó tí wàá fẹ́ gbọ́ mo máa kúrò nílé ilé ni. màá kúrò níbí báyìí. kó tó wá kúrò mo kọ́kọ́ máa kán mo kọ́kọ́ máa kan apá ẹ̀gbọ́n ẹ̀ àbí ẹsẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ nínú kó jẹ́ pé ọwọ́ kan àbọ̀ ló fi máa bá ẹgbẹ́rù jáde àbí àṣepamẹ́rẹ́gẹ́jì gbé ẹrù ẹ̀ jáde nínú ilé ó múnú bí mi o inú bí mi sórí mo ṣe ń bá ẹ yìí tó bá ní ẹ̀mí ààrẹ lò tó fẹ́ pé kúrò nínú ilé jọ dìde torí mi ò mọ ibi tó lórí burúkú ààrẹ ti ń rí kàmpálà tó ń wọlé ẹnujọ mẹ́ta mi ìmọ̀ bóyá ṣèrò ló ti rà bóun ọjà látàṣùgbọ́n. wọ́n èmi kó má tẹ̀sí pé mò ń na ìyàwó ẹ̀gbọ́n mi. tó ti gbọ́ mo níbi tí mò ń lọ. o ṣe dúró dé mi kò ní lágbá fún lórí dúró ó lọ ìkọlé dájọ́ náà lè na ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ orúkú tiẹ̀ kọ̀ọ̀kan máa pa kálukú lọ́ba láàyè ara rẹ̀ ọba àmọ́ ọmọ sáùtù ọkàn mọ́. <sighs> nítorí rice tó wà ń jẹ́ ṣàfihàn méjì ń ṣe ló ń sọ̀rọ̀ ọba àti ìbí àti gbogbo nǹkan tó ń ṣe ń sìn. àwọn ibo ẹran mẹ́rin onímọ̀ra pàtàkì àwọn ọ̀dọ́ òun mọ̀ ọ́ ni mo jẹ méjì ń bẹ̀ ọmọ nǹkan àbúrí ẹ burú bí ló kàn án nígbà tó mo sáàtì sẹ́mo tọ́ sáàtì lọ́wọ́ ẹ̀ ṣé n fún ọ ní ẹran ẹran ọ béèrè rẹ́ẹ̀sì ẹnu ẹ fẹ́ o. ó ṣe wá tó ìtọ́ sí mi. èmi mú ní nǹkan mi mm. ní tó bá wù mí mo lè fi ṣe àyà tó bá wù mí mo lè fi dá ọkọ̀ ọba everybody nílùú rẹ̀ everybody máa kí n fọ yín bó bá tiẹ̀ fún mi lẹ́rùn ṣèbí mi náà dẹ̀ mú. ọ̀rẹ́ nǹkan nǹkan. ọbẹ̀ dògùn náà. ògùn ló ń dà nílé kí ló dé kí ló ṣe torí mi ò láìkí ẹ mi ò láìkí máa mọ tí kò wá máa pa fàájì mọ́ mi la kí ló tó igbó tì mí kúrò ní ẹ̀sìn ìjọba àwọn wọn kò ti fi sẹ́gbẹ̀ẹ́ lọ́rùn ẹ̀ torí mi ojú mi ò tó bẹ́ẹ̀ bá mú ìyí fi sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀. àwọn wo. kọ́ọ̀pù mi tó mú. fẹ́mi. èmi ni. so so mọ̀ mọ̀ ní lápá apá ọ̀ràn ti fi túra rí. ti fi túra rí. kí ló ń wá tó ń ṣe balabala bíbélì ti ẹ̀rọ yìí ó sú mi. ó má dàbí bí àmọ́ ti sọ atm mi lò báyìí. ṣíṣe ò sí lápò. wọ́n ti ẹ̀dá wọn lóhùn irú yìí ló máa ń nu báǹkì bíi mẹ́ta tí ó kì í sówó nù kan ọjẹ́ hmm. 2k lẹ́ẹ̀ máa pariwo kiri babe please send me 2k. ìwọ̀n ẹ bá rí kẹsàn-án owó bíi Ah, kí ló ṣe yín náà ẹ̀yin ò ṣe nírò ní báyìí náà. kí ló rí o. tó jẹ́ pé bí kẹ́ máa gbéra yín sẹ́sẹ̀ bí ọmọ kékeré kẹ́ máa ṣe wéra dáradá kí ló dé. ṣerúfẹ́ tá a ní síra wa ìṣe wọnú kò mú ẹni. mú kí ni. kí ni tiyín. ẹ wo bí èmi ò yẹn kọ́ mo fẹ́ bá yín sọ báyìí. Hmm. ṣé ẹ̀yin ò gbọ́ ni bí mi ń bọ̀ ń gbòòrò mo máa gbọ́ tó ń sọ fún mi tán ni pé Musiliu ti kú. ṣé Musiliu bẹ̀bẹ̀. Hmm, bẹ̀bẹ̀ kọ́ Musiliu bàbà. Musiliu bàbà. Musiliu kí ló ṣe ń gan ah, kí ló dé ẹ̀gbọ́n báyìí náà ṣé a ní Musiliu méjì ṣé o ò mọ mùsùlùmí kan ti ra wa ni. ẹ eh? eh, ó kú ó kú jáde. kí ló pa. lọ́jọ́ wo ikú ni ah! ikú ni ikú màdòrò o. Ah, ṣé ìyá mọ ah! ni ó dà pé èpè wa ló pamọ́ sí líwo. èpè ní èpè ní pẹ̀lú èpè ní pọlẹ ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀. Hmm. wọ́n ní pé ọ̀kadà ló ló gba ló ṣubú ló ṣubú lórí ọ̀kadà ló bá kú dànù. ọ̀dà hmm. ọ̀dọ̀ ẹ̀ la ti wá ọ̀dọ̀ ẹ̀ la padà sàmọ́ mi ò gbàgbọ́ èmi ò tiẹ̀ gbàgbọ́ báwo ló ṣe máa kú ẹni tó wá bí ń jẹta onísọkúsọ nìyẹn. báwo lè yan ilé kú. onírùkúrì bẹ́ẹ̀ ṣe ní stroke nìyẹn. ọlọ́wọ́ ló gbé sórí tó báyìí ọlọ́wọ́ ah. eh, tó ọ̀gá fẹ́ fẹ́ rẹ. ẹ tó mẹ́ra tẹ́yìn yọjú bí èpo ju yín fẹ́ yọ bọ́. Ah, ah, kí ló dé. Ah, mo ti sọ owó nepa. tó ṣe tẹ́lẹ̀ ni. o ti sọ owó nepa ta ló ń béèrè owó nepa lọ́wọ́ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ṣé ń gbà tó ń pè ní sọ ọ ní kó mú owó nepa wá mm. ṣé o gbọ́ nǹkan tán ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ẹ tó bá wa gbọ́ Musiliu kí á ti kà wá ti kú. máa ná ibà náà ṣe gbọ́ nìyẹn. bẹ́ẹ̀ bọ̀dá Musiliu kí á ti kà ó sọ bẹ́ẹ̀ náà àní wọ́n gbòkun wọn wá sí mọ́ṣúárì wa níbi tí mo ti ń ṣiṣẹ́ hmm? bí mo ṣe ń wò wọn wọ́n wò pé ah, ṣé bọ̀dà Musiliu ni kò wá possible kí n pè wọ́n pé ẹ̀ ah, ló bọ̀dà Musiliu o ṣé ẹ ti kú ni ah, kò possible kí n pè wọ́n mo ṣáà ń wò bẹ́ẹ̀. tó sìn tó sìn. ojú ọ̀rọ̀ máa ti dàrú. kódà ó ti lọ́jú pọ̀ gan bẹ́ẹ̀ sẹ́ẹ̀ tẹ́ mọ́ṣúárì bíi ti báwo báwo ni mọ́ṣúárì ṣe papọ̀ mọ́bi tó ti ń ṣiṣẹ́ ṣèbí iléeṣẹ́ dírìnkì ló ti ń ṣiṣẹ́ tó máa ń kó wá fún wa tá máa ń mú sára tó rẹ̀ máa ń jẹ́ kíkí ní tèmi. iléeṣẹ́ dírìnkì yẹn mo ti ṣe dírìnkì yẹn mo ti ṣe ní dẹ́pọ̀. wá bí wá bí bébì bébì ọkàn mi ti ń pòpọ̀ báwo ló ṣe papọ̀ mo kú òpapọ̀ mọ́yàwó ẹ ní sùúrù ẹ má dàrú mọ́ṣúárì kẹ̀ lóòótọ́ ni. ní kíni. làwọn lè má jọ gbé ṣubú. E bọ́rọ̀ iléeṣẹ́ mọ́ṣúárì ungod mọ́ṣúárì mo fi ń ṣiṣẹ́. ungod mọ́ṣúárì mo fi ń ṣiṣẹ́. ok àwọn pollution center kan wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣúárì wa tí iná bá ti lọ eh. àwa rèé ní iṣẹ́ wa mọ́ṣúárì eh. twenty four hours ní lọ́tà ń lò. wọ́n máa ń kó ṣéèkì sí ọ̀dọ̀ wa hmm. wọ́n á ní kí ká bá wọn fíìsì ẹ̀ dáadáa. Hmm. so tó bá ti wá jẹ́ tó wá gbà wọ́n wá yọ díẹ̀ fún èmi èmi máa mú lọ òun lèmi máa ń kó wá sílé. Ah! ẹni sùúrù no cause for alarm ẹni sùúrù wọ́n máa ń kó díríǹkì wá fún yín láti kó sínú kíni. a máa ń kó díríǹkì ẹ náà ni mo sọ a máa ń kó díríǹkì ẹ eh? sínú fíríjì tá a fi máa ń ẹ̀ǹbá àwọn òògùn. ọ̀rọ̀ lẹ́fẹ̀ẹ́ gbọ́. Ah! wàláìtàláì omi òkú ni mò ń mu. Bómi òkú ti ro mọ́ dírìnkì tí mò ń mu. Eh, eh, eh, ah! Bọ̀dá gíga. Dírìnkì tí omi òkú là ń mu. Bọ̀dá gíga. Lọ́kọ̀ mi fi ṣe jìnjìnjì. Bọ̀dá gíga. Láàrin ìlà tí ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ ń putọ̀. Mímí náà ń ro. Àwọn èèyàn náà máa ń sọ fún mi. A guy, you are putting on. Mm. Guy, ó mà ti ń tóbi, baby. Ah! sórí gbogbo bí mo ṣe ń jìn gbìngbìngbìn gbogbo ìgbà omi òkú ló ń jẹ́ kí kinní abẹ́ mi dìde. Ah, ah, abájọ tá a ṣe ń jìn kò doyún ó ti ẹ̀dá tí ò doyún tá àti ìbímọ kó má lọ jẹ́ pé kó má lọ jẹ́ pé ọmọ òkú la máa bí ìyẹn ló wọ́ọ̀sì tì jù lọ́mọ ọdún mélòó kí n ti máa bó òkú lẹ̀. Ah! ṣé mi ò sọ fún yín ṣé mi ò sọ fún yín òun náà máa lọ ó máa dé hmm. lójoojúmọ́ ó máa kó sọ́ọ̀dì ìwà fún yín ẹ má má gbà ẹ má má mú ẹ má mú òtútù ẹ. wọ́n aládéjọ́ mọ̀ wípé ibùsùn náà ní àdúgbò ẹ bó ṣe jẹ́ náà ló ti sọ fún mi yẹn. so o mọ o mọ àbí ìmukúmu àtẹnujẹ ló fẹ́ pè mí àti eh, bébì mi kò sí wàhálà abuké máa ná rọpa lẹ́nì abuké á lọ rọpa lẹ́nì abuké á lọ rọpa lẹ́nì abuké á lọ rọpa lẹ́nì ẹgbẹ́ gbogbo ẹ̀kẹ́ mi omi òkú ni mo fi omi òkú ni mo fi mú omi òkú ni mo fi mú. Eh, eh, aládùúgbò. do bá ti dé. jọgate kò jọgate ó dorí àgbà kodò. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. àwọn mm, mm, mm, ah, ọmọ wèrè. ee wèrè gbọ́n kínní fún wọn. ẹ já kóra mọ́ra kọkùnrin ló súnmọ́ bí kò kọ́ àbí bó àwa ah. àwọn tí ẹ kò fẹ́ rí. bàbá làmì rí ẹ sún. ẹ ǹlẹ́ o mú fún. àsọmọ ìbò mọ jójó. obi. gíde. wọ́n máa ń lu wèrè jọ ní. sẹ́wọ́n títí rí. come on come on. Sponsor, sponsor. Ọmọ mi dáyé lọ, àtàlẹ́ àlọ́, ọmọ mi lọ́mọ. Yẹrẹ fàrà sí, ẹ má wí sí ọjà yìí. Yẹ bá dé ní. Ee! Ee! Kọ́pọ̀ nǹkan neutral body. ẹ kà mí sọ ẹ ọmọ wèrè àwọn ọmọ mi ọ̀làlẹ́sọ̀mọ́ rẹ́kọ̀dù ẹ̀ ẹ ti yóò kẹ́rì. Ah, tura rẹ̀ náà ń padà olórí ikú òkú tó kọjá pẹ́ mo gbó mo gbó mo gbó. Ah! Ah! ah. Eh. Ah, ẹ̀yin alágbàkọ ẹ ti mú ọtí eh, eh. òkú lè ń bá jọ ayé yìí ti bàjẹ́. Eh. òkú lè ń bá jọ. olórí ikú. ọkọ yìí wà lọ́wọ́. Okoroso, okoroso, okoroso, okoroso, okoroso iná tí ń gbà lọ́wọ́ kan ẹmu ọmọ ibo mọ́ṣúárì. ó ní pọ̀wọ́ kìámọ̀ Jackson ó jòkú lórí burúkú títọ̀ tuntun. apá alọ́mọ ibo kágbẹ́lẹ́ mọ́ṣúárì. alọ́mọ ibo kájẹ́ kágbẹ́lẹ́ mọ́ṣúárì mọ́ṣúárì ẹ wá gbé. ẹ wá gbé mo ti kọrin kọrin kọrin kọrin wọn ò gbọ́ mi rárá mo ti gbìyànjú ṣe ẹ mọ ṣùpẹ̀rù èmi ni mo kọ́ mm-hmm. tẹ bá ti ń gbọ́ àwọn orin tó ti àwọn orin tó ń rìn ní lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ni mo kọ́ bá àwọn èèyàn mọ̀ mí nìyí kò tí ó dẹ̀ pé mo kàn ń ṣiṣẹ́ ṣe mo kàn ń ṣiṣẹ́ dànù lásán. sákàrà ló ń kọ yìí. ṣé mo ju ẹni tó ń kọ sákàrà báyìí ni ah, ah, ẹ rí ìdúró mi ni hip mo ń kọ ọ pọ́ọ̀pù ló ń kọ ìwọ náà ń kọ pọ́ọ̀pù olóòblo ó sín gbẹ́rẹ́ sójú bá àwọn kọ pọ́ọ̀pù sọ ọmọ Saheed Òṣùpá. ẹ Saheed Òṣùpá. ọmọ mi ni mo jó blo ọmọ Pasuma. Ah, ah, Alhaji. <laughs> ìwọ tún mọ sálájọ ọmọ tiwa ní Pasuma làwa ń pè àwa tàjọ blo ni wo bó ṣe dásẹ̀ wọ bí o ti blo àmọ́ sórí súrà rẹ tí mò ń wò yìí fújì ló kọ. orí tó yẹ kó o máa kọ nu tó o bá kàn lè mọ bó ṣe ń tẹ àtàmọ́ àtàmọ́ rẹ̀. bó o bá blow mọ́ pè mí lórúkọ mi mọ́. ṣe rí gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí kó ṣe ló dà pé ó ń yà mí lẹ́nu àwọn nǹkan mẹ́rin tó bá ní pé kèmi náà try pé kí n kọrin èmi ìlè bí a bí kọ́kọ́rọ́ alátẹ tó tatẹ ní òwú alátẹ tó tatẹ ní tẹ̀tẹ̀ òpó àbóǹdè lọ́rùn sálà ẹ̀yin náà tún jó. ẹ mo ti bl ló ti ní ti tiẹ̀ lára <laughs> kọ́kọ́rọ́ alátẹ ẹ tó ń tatẹ ni ẹ ẹ eh, òun eh. alátẹ tó ń tatẹ ni tẹ̀tẹ̀ o. aláṣẹ ni ọ olóṣì oríwèrè ṣe rí orílàwèrè bíi igi ẹ̀fọ́ wọ́n ṣépè fún ọ ni ṣé wọ́n ṣépè fún ọ ni kí ni gbogbo dédé dédé orí burúkú ìtò ń ṣe yìí ìwọ ń kọrin òun jọjọ ẹlẹ́yà kò sí ọpọlọ lórí rẹ kò sí ọpọlọ lórí rẹ rárá àti rárá láíláyé ẹ̀lẹ́ tó fi kú mọ̀ máa ń bá mi ṣerú nǹkan báyìí mọ́ o sẹ́kọ̀ọ́ ẹ̀ kan rí mi kán tó máa dábìrà orí burúkú yìí mi ì láìkẹ́rẹ́ o tẹ́ǹsó tẹ́ǹsó orí burúkú kiri bẹ́ẹ̀ náà sẹ́wo ó yá nílé jàre kó bá fi ti ń ṣe ọ lọ. jókòó padà sílẹ̀ jókòó. tó bá fẹ́ soríire tó fẹ́ kọrin ẹ lákọlà ó yá nílé. ó ní jókòó jókòó padà síbi bẹ́ẹ̀. èmi èmi mo lọ gá èmi mo máa ń sọ̀rọ̀ tọ́lọ̀ mo ń sẹ̀. ẹni tí mo. gbẹ́nu dákẹ́ òkú náà máa ń gbé wáyà yìí ó ti yọ àsìrè go olórin ni ọ ó ọ o sì fẹ́ sórí rẹ àbí ọjà dìde sí báyìí. ẹ o fẹ́ blow bíi tansoma o fẹ́ blow o fẹ́ tàn mo ní fújì ló kọlà ah, ah. jòkó sílẹ̀ o bẹ délé lóhùn o blow mọ́ bíi. ilẹ̀ jẹ́ ọ̀mọ̀mọ̀ làwọn fi ń mọ̀ gà sórí bó ṣe wo pàǹpà pàǹpà bíi sẹ́yìn àwọn ọmọ ìyàwó ti yọ èmi lọ̀gá èmi ní àsọ̀rọ̀ kó fẹ́ níbi tó jókòó sí tó bá fẹ́ kọ́lọ̀ yìí ó sẹ́mọ́ lórí ọ̀yá Dídé fún mi kò kó sì dànù. Sori bá wọn bẹ́ẹ̀ e lọ. Ẹ̀wò dà pé ẹ̀ tí ẹ̀yin gan ẹ̀ gẹ́ta ara yín. mi sì la. Ah. Sori bá wọn ṣe ń lọ. Ibo ti ń lálẹ́ ìgbà yà. Oúnjẹ alẹ́ rẹ ní lọ. Hmm. Oúnjẹ òru rẹ ní lọ. Ó sàmú oúnjẹ òru. Hmm. Oúnjẹ ọ̀sán rẹ ní lọ. Sori owó tó yẹ kéèmì ń gbà ìwọ sí ìbáṣẹ. Jókòó. Má bà lájẹ̀ rẹ̀ bọ́ tó bá lọ kó lọ tó bá lọ kó lọ èmi ọlọpọ obìnrin mi wá láti ìta yóò ti wà dandan fún mi nílé tí yóò sì sí nǹkan tó sì sí. èmi igi lẹ́yìn ọgbà rẹ mọ̀. bẹ́ẹ̀ni bí igi lẹ́yìn ọgbà bá fẹ́ wó kó wó dànù kí igi lẹ́yìn ọgbà ó sun kó kó sí èrè dànù. yéè sakú. ẹ má ṣe wèrè tó bá ṣe wèrè mi ó fún ọ ní gbórí rí o. ẹ eh? bàbá bí wèrè rẹ bá jẹ dé tèmi gan jẹ jáde. maki ọmọ mo ní wèrè lórí. Oi! níbi dòdà kọ́sítọ́mà tó tẹ̀ lọ sí géètì níbi dòdà. ọlọ́run ló ń níbi dòdà lọ àgbàlagbà tí ló ní àrìn ká ọlọ́run dá kan sànú níbi dò. ta ni ẹ̀yin náà ní sùúrù jàre ìwọ pálapàlọ yìí. Bàtà tí a mi wà ní wọ́n jẹ́ máa lọ sọ́síkẹ̀ fún mi why, why, What happened? What happened? What happened? That is what. Who is the man here? Come here. Take the fire. I want me. I want me. What is the Our Oga. When we come back, go here. When we reach Belenga, we find out my Oga. Please don't come out. Hey, please don't come out. Okay. The life we did there, that's clear. And again, the life no ghetto. What happened to that? officer calm down calm down hey don't tell me to calm down. every problem na solution okay miss up to one ni miss up to one the up na go kill let me what do no no no no Come here! Come here! dábùbà dábùbà bíṣọ̀pù ló wà bíṣọ̀pù ló wà bíṣọ̀pù ló wà where did the money went? But then we go back to this place and we'll get those guys. Everything is not complete. All of you are dead. Let's go. Bury all of you. Move it. Let's go. Move it. Right, Sinamota. Sinamota. ní kàní gbogbo ni. n ti ẹ̀ wá jókòó wá rúrúrú wá wò pé ṣé ì ṣe pé o ti lọ gba ìyàwó ẹnìkan tó fi ṣe side chick bí tẹ́tí ló ń jẹ́ pẹpẹ súpù ni àbí tẹ́tí ń ṣòṣì ọkọ ènìyàn wa ka ẹ wá nà ẹ because mo máa ń rántí pé tí mo bá ń gbàdúrà side chick side chick side chick ni ẹ̀mí mo máa ń gbẹ́ni mi sọ. So má jẹ́ pé nǹkan tí mò ń sọ tẹ́mi ni mo jẹ́ kí n sọ òun ló ṣẹlẹ̀ yìí o o ti lọ fẹ́ kẹ́kọ̀ọ́ tó mọ̀ pé má rí dùnmọ́ ni tọkọ ẹ̀ ti wá nù ẹ̀. kí ni pàlàpàlà ò ṣì tó máa sọ lẹ́nu mi aláwọn ìwà ọ̀hún ìwà rọ̀bù wa níbi iṣẹ́ wa wọ́n lì mí bí wèrè mo ti ń try to protect àwọn courses yẹn àtàwọn àtàwọn workers in fact ìkànnì wọn kò fọ́gbọ́n mi lórí ni gbáà mo gbọ́ kan ìwárí kankan mọ́ gbogbo black ni wá. kọ́ni mi ò ní takùn mi máa wo kó tó báyìí àṣeyọ fún mi mo gbà mo tó wà lọ́rùn rẹ̀. ẹ̀rọ pa wọn gé mi. wọn kì í mú pé. jọ má bínú o lè wá rọbì wọn jọ àrí mi ò gbọ́ torí pé mo ń rò pé ṣé wọ́n wá fẹ́ jí òkú ni àbí ibi tẹ́ gbé òkú sí yẹn bóyá àwọn tó ń ta frozen food bí wọ́n fẹ́ wá gbé pé káwọn máa fi ṣe block àbí táwọn bá kó chicken àbí turkey síbẹ̀ kò ní tètè defrost àbí wọ́n fẹ́ gbé kẹ́míkà tẹ̀ fi pírísàvù ògùn because ó sọ pé o lè wá sí mọ́túárì eyín mà gbọ́ rí o ló wá protect èyí òkú. according to my findings mo rí pé bó ṣe mọ̀ pé mọ́túárì wa ò popular gan lẹ́rú rẹ̀ àwọn ní customers àwọn èèyàn patronize wa so wọ́n á fi bóyá cash ni wọ́n gbà lọ́wọ́ customers wọ́n mọ̀ pé transfer ni ìyẹn lọ́ fi wá bọ́ọ̀sì wa mọ́ ọ́fíìsì it will be so. ó ṣe lè ní ẹ. ọmọ máa ń rọ́ọ̀bù wọn filling station. kò tẹ gẹ̀ẹ́tì wọn mọ pé ẹni tó bá ṣe máa ń fà lókè ìgbà ṣàkàrà ṣe. bí transfer lè máa yàn sí àmì àdúpẹ́ mi mo ti dúpẹ́ pọ́nà ìtẹ̀ bá mi dá ẹ sí torí ètò lọ fàyàrọ gbogbo ètò sọ̀rọ̀ ìdarí ọ̀nà kakanfò balógun pàṣíà kó tó ṣẹlẹ̀ ni pé tó ṣe wá sọ ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà láàárọ̀ ọ̀la fún three days torí mo mọ̀ pé àwẹ̀ máa ń tètè jẹ́ kọ́ lọ́run gbọ́ ibi ẹ̀bẹ̀ èèyàn lọ́sọ̀rọ̀ pé bàbá kan ti wọ́n sálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló gbóná hmm. bàbá mi ní babaláwa lórí ẹ̀mí ọlọ́run ló dé rí àtẹ̀gbò lọ́jọ́ ìbá fẹ́ lọ ṣìkà bá fẹ́ lọ ṣògùn bá fẹ́ lọ bá yéèyàn jẹ́ àní kó bá mi ṣe àwọn kọ́kọ́ kan fọjẹ́ pé táwọn olè bá ń rọ̀gbọ̀ ẹbí wẹ̀ ọ̀dọ́ yìí máa dàbí ibi tó ti ń gbá bọ́ọ̀lù. kò ní bá jẹ́ pé ìmọ̀ náà ṣe kọ́ lọ́sẹ̀rẹ̀ tí ó bá mi ṣe máa fún inú wọn ní sí wọn bíi ogun ògùnbọn àkàbà àròbá. bẹ́ẹ̀ ni sàn àròbá kọ́ bá bá a tán ni ìgbà tí wọ́n mọ yẹn kílódé tí wọ́n lọ ṣe tó tó tó lọ ní kọ́ fún ẹ ló kì í gbẹ. jésù nìkan ló gbójú lé. bẹ́ẹ̀ ni sàn ìgbà tí mo jésù nìkan ló gbójú lé ìgbà tí wọ́n dárúkọ bàbá kílódé tó ṣe bá mi jà. kábíyèsí bá kọ. aṣọ gbogbo ẹ̀ ń dùn màá ní láti tẹ̀yẹ débi iṣẹ́. ibi iṣẹ́ wa. àyìnbó àwọn òkú tó torí wọn tó ṣàyàgò lọ tó bá tó fi nù ẹ àti àwọn wọ́kàzì kí n tẹ òwe àwọn ọmọ ojú rẹ òkú bí àkókò òun dì nínú wọn kí n tẹ òkú tó bá rí wọn máa yé mi pé à ìyàwó Ààrẹ Ọ̀nà Kakanfò ti dé. anybody know me all the corpses and my workers they are all okay kò sí kankan tó ṣe mí máa wà lára tó ṣe ṣe mí. ẹjọ́ tó yẹ ṣe ń tẹpa lára. kí n fẹ́ kí n tiẹ̀ mo lè fẹ́ stress ara mi ni ìjà táwọn kàṣẹ bá wà ó kí mo ní láti bẹ mójútó àwọn kọ́pìsì bíbí kó má yẹ pé mi bóyá ilẹ̀ ṣe ṣe wọ́n ti ṣe báyìí wọ́n yẹ pé mi báyìí lọ ṣe kí n tiẹ̀ ojú tiẹ̀ gun òjòjú òkú lọ́jọ́ òrí ojú ẹ̀ rí kọ́lọ́bọ̀ ni. kó lè kí n máa ṣe mú tíwáyì wọn nìyẹn ní tó bí ẹ bá dé tó bí ẹran tó fẹ́ yọ bọ́ bá ṣe nípa ìkókó bá wọn dùn mẹ́wàá dùn mọ́. àjọ máa dé bẹ́ẹ̀ má tiẹ̀ lọ. a ní ìpọ̀lẹ́ ah, hmm, oh. <laughs> ìyàwó mi àwòdìjọ́n èpè sanra. Ah, mo kàn ní kí n rọra fi lé omi mi kó tó di pé a máa wọ kíṣìn a máa dáná tàbí. <laughs> ìyọkọ àti ìyàwó máa wọ kíṣìn hmm. wọn máa wá dáná ìyọkọ wá gbé àmàlà gbẹ̀gìrì àtògúfe ó fi ṣe appetizer àbí bẹ́ẹ̀ kọ́ hmm, ẹ fi ronú mo mí pé o fi ronú kí ni wọn lè gbé ẹ pa kọ́ lè gbé ẹ dìgbàdìgbà ó di emergency from emergency ó di ICU ah. from ICU ó di mortuary So dẹ̀ mọ́ rédíò tó ṣe máa dé mortuary torí pé ẹ̀gbọ́n ẹ̀ ló ń ṣe mánéjà bẹ̀ ó mọ̀ ó máa fẹ́ rò pé òun ní connection pé àbúrò òun náà kó jọlá ẹ̀gbọ́n ẹ̀ pé ní connection ní mortuary tán máa gbé ẹ síbẹ̀ wà wá tutù wọn á máa sọ pé ẹni rẹ lọ god to sùn tó lórí burúkú ni ẹ olòṣì yẹn tó bá ń ṣe olórí burúkú tó ń ṣe olòṣì jọ má bínú o Wándé ṣé ìwọ ló bu oúnjẹ yìí àbí kò yé mi explain bó oúnjẹ ṣe jẹ explain fún mi. irọ́ èmi kọ́ ni mo bù òjijì mi ló lọ bù nù kitchen can you imagine in fact kó wá máa wò ó gan o ẹran méjì ni mo fẹ́ mú ní iṣẹ́ ẹran kan. Wándé ti ń fún mi ní give and take Wándé ti ń rìn mí fín mo torí mo lówó fún ẹ ìwọ náà ti sáré lówó fún mi ẹgbẹ́ ò sọ fún ẹ ní àìtì nìkan kọ́ o ọdún kan àbọ̀ ló gbà lọ́wọ́ mi mo dẹ̀ mọ yíẹ̀sì tó gbà lọ́wọ́ ẹ̀ má rò pé torí pé mo ti fẹ́ gbọ́n ẹ̀ ìyẹn wá sọ fún ẹ pé automatically o jù mí lọ ṣé o máa ya wèrè o wá sọ ó wá fún mi ní give and take níwọ̀n kíní burúkú yìí ní ìdẹ̀ blame ẹ o ikú tí o ti pa wọn tó ń po cream fún ẹ kárí pé ikú ti pa wọn wọn ti gbé wọn sí báyìí ibi dark knuckles ló ti máa bẹ̀rẹ̀ olórí burúkú bóragbóra ó ti fi tẹ̀tìmọ́sọ́ àti túrọ̀ ó ti fi ba yí ara jẹ́ o rò pé o fáìn o fáìn ni o wá ń làágùn o ń làágùn lórí oúnjẹ àbí oríṣiríṣi ah, ah. Ah. oúnjẹ tí mò ń jẹ ròkì ọwọ́ bọ̀ ló gbé ẹran mi sókè. ṣé o rò pé yìí sì kí hàn lọ ra ògúfe lọ́jẹ̀lẹ̀ yìí. ó dà mí ló lowó náà. owó ẹ̀gbọ́n ẹ. so ẹ̀yin náà lè jẹ. mo sọ fún mi pé owó ẹ̀gbọ́n ẹ. owó ẹ̀gbọ́n mi ni. owó ọkọ tèmi. ṣé o kówó débì báyìí ni. kò ń ṣe pé ṣe kówó débì ṣe kówó débì ṣe kówó débì ló yẹ kó sọ. wọ́n ti rí mi fín èmi náà rí ẹ fín. ìbọn sí ará àdúgbò kọ́rídọ́ púpọ̀ pẹ̀lú tọkọ. buhari rè o. o gbomi ìṣọwọ́n síbi o ti ní ti ẹtikẹ̀tì o ní tébù ẹtikẹ̀tì mo fẹ́ ṣọwọ́n kí n lọ pa ará àdúgbò ṣe kọ́ lè mọ̀ pé lórí burúkú yẹn. ṣé mo gbóúnjẹ fún ẹ. màá lọ máa lọ. màá lọ. ìbò sí ará àdúgbò kó nínú ẹgbẹ́ kan sọ fún tọkọ káàdọ̀ gbọ́kọ́rọ̀ sọ fún ọ̀bẹ wípé wọ́n máa wá wáńdé títí títí wọn ò ní rí wáńdé oh wípé wáńdé máa rìn lọ nítorí oh lórí burúkú yẹn kọ́bọ̀ kò ní ten pound kò ní anything ṣáàrí ẹ àárí ẹ ẹ̀yin olórí burúkú tẹ́pẹ́ tẹ́gbọ̀n yín bá ti ṣoríire díẹ̀ bá ẹ máa wá tẹ̀bà sí tó yẹ kó lọ sọ́dọ̀ oyè ẹlẹ́bùgbọ́n bí ò tẹ̀ sí nàìjíríà mọ̀ wá dm ẹ̀ wàá béèrè consultation lọ́wọ́ ẹ̀ kó bẹ́ẹ̀ wò ṣé wọ́n fẹ́ di ẹrù ẹgbẹ́ fún ẹni ṣíṣe ibùjókòó náà fẹ́ ṣe fún ẹni àbọ̀kọ̀ ọ̀run torí pé ayé iṣẹ́ ò tí ì mọ̀ àdèmọ̀ bóyá tírì wọn ló ṣe olórí burúkú inú ilé máa gbóná ọmọ ẹni kò ní gbóná mímí lórúkọ jésù. ò ní jóúnjẹ ìtàn. a ah, wèrè lẹ̀gbọ́n mi fẹ́ o ìsìnkú ẹ ò ní jèrè. Ah, àwọn yá. ọkọ ò ní balẹ̀ ah. olórí burúkú ẹgbọ bó tún ṣe ń jẹun bí olóńgbò ẹgbọ bó ṣe ń jẹun bí bó ṣe ń jẹun bí olóńgbò. ẹ ṣàmọ ẹ máa lọ ẹ máa. ẹ má tu ṣe é tu kò ṣe tu ọlọ́run tó dó bá ti dé. ayé ró. ó gba àròjinlẹ̀. ọ̀rọ̀ yìí gba àròjinlẹ̀. iye. ó gba àròjinlẹ̀. nàlùpà yìí dá lẹ́hún lọ. ọ̀dọ̀nà ọ̀gá àbọ̀lóye báwo ni tẹ́ ẹ̀. ibo lẹ ti ń bọ̀ ah, mo ń bọ̀ láti ibì kan ni mo dẹ̀ tún lọ síbì kan láti lọ ọjà yìí. ẹ jẹ́ kí èmi náà bá yín wà kan. no no no no no never mind never mind ẹ jọ̀ọ́ mo fẹ́ wo búùtù yín let me see it let me see it. thank you. Oh, see, kò sí nǹkan kan nínú eh, just open it. Yeah. Yeah what woman part officer. ẹ sùúrù ẹ jẹ́ ká ṣe sùúrù ọmọ ìlú náà ni gbogbo wa tọ́rọ̀ bá dẹ̀ ti rí báyìí ẹ a máa yanjú ẹ náà ni. ok ìwọ tí ẹ bá fẹ́ ní kẹyẹkẹ mímọ ẹ wù ẹ ní amount tẹ bá fẹ́ máa sọ. no no no no tẹ bá dé station wa. ẹ ká sọ ọ̀rọ̀ kí ẹ wọ àwọn tó ń bọ̀ fuck you olórí mo rántí pé ẹ máa ń sọ nínú ẹgbẹ́ yìí wípé ohunkóhun tó bá dé bá ojú ó ti dé bá imú tó bá rẹ̀ ti dé bá imú ó ti dé gbogbo ti bá gbogbo ara pẹ̀lú. nǹkan tó bá dé bá aboyade gbogbo ọlọ́yà mà ló ń ṣe ẹnikẹ́ni ò sọ̀rọ̀ nípa ikú lọ́ńdọ́nà ṣé bá ṣe máa máa wò lélẹ̀. ẹ mo gbọ́ ohun tó sọ ọ̀rọ̀ kú tó ń ṣẹlẹ̀ yìí olúborí òṣè àdé sọ fún wa pé ó máa ná kúfà nù àbí báwo. ẹ dákẹ́ gbogbo yẹn dákẹ́ ikú parí igun yẹn gan àkàlà ìjọ gẹ̀gẹ̀ ó ṣe fáàrí ajá lẹ́yìn tòkè tilẹ̀ àgùntàn tí ò lẹ́yìn tòkè tilẹ̀ kọ̀mọ̀ torí ẹ̀ pokùnso kí wá ló dé tí lọ́ǹdọ́ náà ò lè ṣe sùúrù kí ló tí ò lè dúró di àsìkò tiẹ̀ kí ló tó fi lọ́ọ́ fi wàdùwàdù rẹ́dà lórí ìkọ́ kí ló dé tó fi lọ́ọ́ fi kánjú tu olú ọ̀rá ọwọ́ atu olú ọ̀rá tán ọwọ́ ajalè lórí tí mo sì kì í lọ mo lásìkò tẹ́ ẹ ṣe sùúrù lẹ́wà yìí o nítorí pé ntọ́ lọ dáwọ́ léwu èmi nìkan mo láǹfààní àti gbé nǹkan náà wọnú ẹgbẹ́ tá a wà yìí ọwọ́ lọ rẹ̀ ń ṣe lẹ́yìn nítorí pé kò lè ní sùúrù dàsìkò tiẹ̀ ẹ wo àbámọ̀ rẹ̀ mọ lórí òun nìkan o ó ti fi tiẹ̀ kó bá ti gbogbo yín ah. gbogbo yín lẹ́ padà kábàámọ̀. Eh, eh, eh, olúborí ẹ wo bí. nǹkan tí ò bá jọra wọn ká má fi wéra wọn a gbọ́dọ̀ torí pé ẹdújọ bí àgbàdo olóko kàdé ló ká má gbèjì rẹ̀ létí kò jọ kí ni tiwa kí ni ti lọ́ndọ́nà òun ló fi wàdùwàdù tó fi rédà lórí kọ̀tídà fi gé máì kò kun àwa wọ́n dẹ̀ sọ pé ewúrẹ́ tó bá da fánù òun náà fi kú so ó ti bá tiẹ̀ lọ nìyẹn kò kun àwa o. àti pé ẹ̀gún ò ní gún ọmọ lẹ́sẹ̀ ká lọ yọlẹsẹ bàbẹ alábọrùn ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ di ẹ̀wù mọ́ lọ́wọ́ ẹ lọndọnà ló ṣe ẹni tó bá ṣe báyìí ló yẹ kí ìdá ọba kó gé dànù ẹ kí wàá ní tiwa ń bẹ. lẹ́mi tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé mi jíjẹ tí mi ì jẹ́ débì kan tó lójú kòkòrò kan tẹ̀fẹ̀ wá kó tiẹ̀ bá mi. irọ́ irọ́ ó bá kọ̀la kọ̀la irọ́ ni. ha sí ọ kẹlẹbẹ tú ẹ ó rìn yín ni kò tí ì já yín jẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ lọ súràkì kẹ́ ẹ tètè wá ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tó wà lẹ́yìn bí mo ṣe wọ̀ yìí ẹ má jẹ́ ń tàn yín ẹ fúyẹ́ ju ẹ̀gbọ̀n òwú lọ. ẹ dúró ṣé ohun tẹ́ ń jẹ́ kó yé mi ni wípé mi ò lè náwó mi bó ṣe wù mí nígboro. àbẹ́ màá gbọ́rọ̀ máa nà máa nà. Ah! ẹ̀rù lọ ẹni bá fẹ́ pẹ́ láyé kò gbọdọ̀ kọ́ tí ọ̀gbọ̀n ẹ̀ sí kìlọ̀ tí ó ti yé yín gbogbo náà láti jọ rí báyìí sìn àbáàrí lọ́nà láti kọjú tu olú ọ̀rọ̀ báyìí tí ó dẹ̀ wọ́n pé gbẹ kòkókòkò òun ló ṣẹlẹ̀ yìí ẹ́ tẹ́rí tí egbé bá wá rí gbé tẹ́gbè bá rí gbè ṣe rí àyè lọ́nà náà tó sílẹ̀ yìí àgbọ́dọ̀ fẹ́ lọ bí replace ẹ̀ ṣe gbọ́ mi yé ah àmọ́ lọ́nà náà yóò kókò ó ba nǹkan jẹ́ gan ó kánjú tu olú ọ̀rọ̀ tí ò mọ̀ pé gbẹ kòkó ìkòkò. inú ìwọ ló ń bèrè lọ́wọ́ lẹ́nu ti lọ ní kí ajá àbáwọn ọlọ́pàá mi wọlé lọ ti yọ òwe tó ń kiri ìkọ. ìbò tí kárí ìgò ṣáà ló kó sí níbẹ̀ ń ta ni gbèsè lálẹ́ láìpẹ́ báyìí ọ̀gá kí lè ṣe ọ̀gá ọ̀gá kí ọ̀gá ọmọ ibo tọrọ bọ́ọ̀lù sọ̀rọ̀ ọ̀gá ń lọ. kí ló ń kó sì sọ ọpẹ́ kó tó lè dá wa lóhùn kó tó lè wọ́n wọlé ṣe bí wọ́n sọ pé ah, kíní kìkìnì rí wọn fún láàgọ́ wa. ìṣe bí èmi rò wípé òkú náírà ń bí nǹkan but as a carry go i no fit go and again see the same way dem beauty dem dey go carry wey no go poor oga wey wọlé fún jáde we dey ask question oga wetin you do tell me wọn fún ọ. ẹ ẹ ẹ àmọ́ kò lẹ́kẹ́ yìí náà ló fẹ́ bá wọn gbọ́ ẹ̀ ẹ lẹ́yìn wà lórí pẹ̀lú wọn gbogbo wọn ṣe mú wọn bọ̀ wọn á fẹ́ rí i. nígbà tí wọn ò lè sọ orí sí ẹ nígbà tí wọn ò lọ bọ́nà àti ẹ̀wọ̀n ọ̀gá kí ló ṣẹlẹ̀ ọ̀gá wọ́n ti yọ̀ ní ọ̀gá ọ̀gá sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ilé agbébẹ̀ lágbẹ̀rẹ̀ agbẹ́kẹ̀lá fún mi. lọ́la mọ̀ sọ bẹ́ẹ̀ sẹ́jà wọn fún mi. láì láì mọ̀ sọ bẹ́ẹ̀ mi. ṣé ìṣúwọ̀ jẹ́ ọtí ọfẹ́ ìra rẹ̀ ń bẹ̀ nù. àárọ̀ ohun tí mo fẹ́ sọ fún mi. ẹyẹ ní ní òwúrọ̀ yẹrí ìwúrọ̀ ẹ̀ onílé jẹ́ mi. àná àná fọwọ́ mi ní tẹ̀ǹtì. onílé onílé sábà mo ìjàmbá èmi tí mo ń jàmbá ẹ̀dá kúrò yìí ló kúrò nílé ìṣọ̀fẹ́ níbẹ̀. ibi tọ́wọ̀ dé dúró jù mo fi sẹ́yìn lẹ̀ fún mi kí n jẹ́ máa lọ. torí tó bá fẹ́ tì náà ọ̀gá ó ṣeé ṣe kán ní kí máa bá àwọn tí wọ́n lẹ́ẹ̀kọ̀ kan ẹ mọ́ sí gbàgbé pé mi mọ gidi bọ́lá ní kọ́sẹ̀ fún ìtàkì ẹni ìlú wọn kọ̀ọ̀kan. sọ́wọ́ àárín ṣe é sẹ́yìn àbúrò ìgbésẹ̀ lọ́yọ̀. mo lè fẹ́ ní sọ́ọ̀tún fún fẹ́ lọ sósì fún fẹ́ ìgbésẹ̀. àwọn tí ò ní yín ò ní yín ò ní yín. ọ̀dọ̀ fún ẹ lọ ìwọ ni ìwọ ó lọ ẹgbẹ́ dàbí ikú ìfẹ́ àjọkú yẹn kú yẹn òṣùpá òṣùpá ló kọ ikú àjọ. sínú ọkọ ní ìlú mi ni. no no no who go doctor wait who go doctor wait wait kí padlock. Make all the spirits follow. Àníkẹ́ máa ṣe fún wa nígbó dídí ṣẹ́ máa o. Torí kó jọ̀gá tẹ tẹ bá make any funny move máa fi bọ ìfọyín lẹ́sẹ̀ ni máa ń ju gbogbo ọlọ́pàá ti sọ̀rọ̀ àǹdí lóyìn. ọwọ́ pálábá yín ségi lẹ́ni ẹ tí nǹkan tó ṣẹlẹ̀ sí kejì yín tẹ bá make any funny move máa fọ yín lẹ́sẹ̀. bó ṣe sọ fún yẹn kẹ́ ẹ máa bọ̀ díẹ̀díẹ̀ báyẹn tẹ bá make any funny move bó ṣe sọ yẹn máa fi bọ́ fọ́ orí yín máa fi fọ́ orí yín sìn. Hey, Mr. Man, let, let, wait, let me, let, let, me, let me get this straight. From my investigations, I discovered pé so far o oh, ò ní any bad record. Ẹ̀ so kí ló wá sún I mean, what changed? Kí ló fà tó fi bẹ̀rẹ̀ sí ń wàkúwà? Why, why, why did you start misbehaving? Eh? Kí ló sún ẹ débi iṣẹ́ burúkú tó ń ṣe yìí? Tó ń wà bí ẹranko. Ọlọ́pàá, ẹni ọkùnrin tó bá wà nínú ayé tó ń gbé gbèsè ayé rẹ̀ ni tí nǹkan ti ń lọ déédé fún tó wá fẹ́ ìyàwó gidi. Ìwé ìdáná ọmọ kan tó lọ ṣe fún òun. Pọ̀ nínú ọkùnrin ti ṣubú púpọ̀ nínú tá a bá wà lọ tá wà bọ̀ ìpàṣẹ obìnrin ni. ẹ àwọn tó ń bí sùn láti pàṣẹ obìnrin. Mm. gbọ́dọ̀ pé kí n má bàa san fáìní sáré sọ̀rọ̀ tó o bá sáré sọ̀rọ̀ ọyẹ kọ padà wá ń jò ní. Ah, bàbá ẹgbẹ́ náà kò lè bá òun sí ayé mi bí ṣé òun ìwádìí mi ọ̀rọ̀ àyàwó ni wọ́n mú sọ fún lẹ́kọ̀ọ́ ah. gbogbo ìgbésí ayé mi jẹ́ ti wá dàrú gbogbo ẹ̀ ti polúkú mu sùn tí n bá ti kún báyìí bẹ́ẹ̀ ló ń bọ̀ tí n bá ṣe ń gbé báyìí bẹ́ẹ̀ ló ń dojú dé ọ̀rọ̀ ayé mi ò yé mi rárá rárá láti mú tó máa fi lọ àwọn èèyàn wọn ní bóyá tí mo bá fẹ́ yàwó ohun tó yọ kan bá rí gbà fọmọkùnrin tó bá lè fẹ́ yàwó sílé nǹkan máa padà sí rere fún un. èmi ti fẹ́ yàwó sílé àmọ́ kàkà kéwì àgbọn mi kó dẹ̀ ṣe ló tó ń le sí i nǹkan tó ń padà ń bàjẹ́ fún mi sí ju tàìsẹ́yìn wa lọ ni ìyàwó mi ló wá ta mí lólobó ó ní pé mo ti jókòó tẹ̀tẹ̀rẹ̀ tọrọ ayé mi jù pé kí n jáde sọ̀rọ̀ mi wọn á fi lu àwọn èèyàn àwọn ọmọlá jùlọ dọ yín fún ìlú tọ yín wọn sàn. ṣé kò jù bẹ́ẹ̀ lọ fọkàn rẹ balẹ̀ kò sí tó lè lè lè tí kì í dẹ̀rọ̀ ọ gbádùn mi omi inú rẹ o olúborí ẹbọra ti gbóná lẹ́sẹ̀ inú mọlẹ tí wọ yọwọyọwọ bàbá pa gbogbo ẹyẹ tí ó pàdé tí a sì pàkó níwọn níwọn o ti wọlé mi pẹ̀lú ẹkún ọ̀rẹ́ rẹ jáde ọwọ́ àlàáfíà rẹ dà kangokango là gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ là gbóhùn akèrègbè tọmọ owó bá ṣubú lura wọn ohun òkèrè nífọ̀ gbọ́gbẹ́rì bá fọ́jú ọmọ àwọ̀ a sì múrin kàràkà bẹ́jà ńlá bá sọ lómi àrílé omi. Ah! arákùnrin kí ló ṣe fọ́nà tó rẹ̀ torí báyìí. kò yé mi mọ́. ẹ gbọ́ pa gbogbo òlú kan gan ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ tó yìí eléyìí gbọ́ sọ fẹ́ gbọ́ tọrọ ọ̀yẹn kádàrà gidi rárá rárá ìpín tó rẹ̀ ìpín bú ni ìpín tí ọ̀dà láti bí ìjẹ́bẹ̀ òun ọ̀kọ́ oríire wá látọ̀run kí nípa ọlẹ́kùn ọ̀ tí ìjẹ́ ń délẹ̀ wò wò wò wò tí ń délẹ̀ tó o bá fi owó rẹ méjèèjì kọ́ ọ̀gbọ́n fi lù báyìí Elédùmarè ọgbọ́n kò ní dún. bàbá mi yẹ pé fún mi ní. báwo ni mo lè wọ́n fún ọ. kí ló fẹ́ ṣe nínú rẹ nù èyí wọ ní o. àwọn ọ̀daràn sì sì pé kún ti kán lẹ̀ báyìí. tí omi ẹ̀kọ́ kan bá kán lẹ̀ ìṣòro yóò tún pọ̀ sí i. àní òfò kìlẹ̀ balẹ̀. ọ̀yà rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ tu, ọyọ tuntun ó tó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lórí ìrìbọ ìṣèkí ló sọ. mọ́ṣúárì mo ti ṣiṣẹ́ mọ́ṣúárì mo ti ṣiṣẹ́. mọ́ṣúárì iṣẹ́ mọ́ṣúárì ló ń ṣe. bẹ́ẹ̀ni bàbá. sóòsì géètì ń bẹ ní àbọ̀ǹgbálẹ̀. iṣẹ́ ìdílé bàbá mi ni kété tí bàbá mi kú tán èmi náà fàálẹ̀ kí n máa ṣolùdarí bẹ̀ èmi gangan ni máníjà. ìwọ ni máníjà. bẹ́ẹ̀ o láṣẹ lẹ́nu ìwọ lolùdarí gbogbo mọ́túárì tó ti ń ṣiṣẹ́. mi mò ń pàṣẹ bẹ́ẹ̀. pẹ̀lẹ́ mọ́ sunkún mọ́ kán sunkún mọ́ á wà nǹkan sísìn ọgbọ́n mi á wà nǹkan sísìn pẹ̀lẹ́. àtúnṣe ti wá dé bọ́rọ̀ rẹ báyìí ọ̀ ah. gbádùn yìí fọkànbalẹ̀ àbí kí n kọ́kọ́ bọ́ mọ́nu tútù náà kọ́kọ́ mú kọ́kànlẹ̀ ọ̀balẹ̀ náà. rárá òun ràn lọ́wọ́ ah. nítorí pé o ti sunkún wọlé mi o gbọ́dọ̀ rẹ́ ẹ̀rìn jáde àwòrò kan bẹ tí wọ́n sì fún ọ ah. àwòrò ńlá ni ah. tí n bá parí àwòrò yìí tán àyíká mọ́túárì yìí ń lọ́lọ́ rí rí mọ́ tó bá ṣe tán mo fi Elédùmarè ọba tó ṣẹ̀dá mi mo fi búra fún ọ gbogbo àgbálá ayé ibikíbi téèyàn bá ti ń kú ọ̀dọ̀ rẹ̀ wọ́n mọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kúndùn èkó yóò fi lọ́dọ̀ rẹ̀ pírẹsidẹ́ǹtì wà lẹ́yìn tó bá kú ipá ọgbọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ ah. bẹ́ẹ̀ mo sọ fún ọ. ọkọ̀ kan rẹ̀ balẹ̀ báwọn náà ẹlẹ́ẹ̀kejì hmm. bùfún mi bùfún òun lọ̀pọ̀lọ̀ kí ló lò ṣe fún mi kí n ṣe fún ọ ni o n bá sórí ọwọ́ tèmi fún ọ síbò náà lè sórí ọwọ́ tiẹ̀ fún mi náà. ẹ̀rù ó ẹ̀rù jẹjẹ mọ́lá rù ó. nǹkan tó sọ yìí kò sí nǹkan kan tó jẹ́ ní nínú nǹkan tó sọ yìí anyways ìwọ ti ṣe tiẹ̀ báyìí àti ìwọ àtàwọn èyí tó kù ẹ gbogbo yín máa fojú ba ilé ẹjọ́ tẹ́ bá dẹ̀ débẹ̀ nǹkan tó jẹ́ yín bá rí kẹ́ fara mọ́. ọmọ mi ló sún mi sí tí mo bọ́ sí. You look so beautiful. Ìwọ sọ fún mi kò ń bọ̀ nbí alájà yín náà ẹ sọ fún mi pé ń bọ̀ nbí. ọmọ tí mo mú wá ni bólú lórúkọ ẹ ṣorí bó ṣe ń wò yìí such a jovial girl this is the kind of person tí Idris need around him anytime abẹ́ tún lè ṣe á dẹ̀ tún máa pa ẹlẹ́rìn. Um, but alájà why bolo and besides Sherry èmi ò fìgbà kan fẹ̀gbọ́n mi lẹ̀ o in fact he is doing very well wọ́n dẹ̀ ti promise mi pé àwọn máa resume síbi iṣẹ́ lọ́jọ́ monday àbí ṣe bá jọ sọ. wo ajá di ọkọ mi bí mo ṣe ń sọ lọ bólútòwò yìí bàbá ńlá dẹ́rìn pòṣónú ni o ní ever ni dull moment around her. very good <laughs> absolutely very good <laughs> ẹ sálẹ̀ máa ṣe sọ́nà lọ sí rí. kí ni mo sọ fún ẹ. even from his look ó ṣó pé ẹ sọ fún wọn pé ẹ mú bolúbọ and alájà ẹ tẹ sọ fún mi náà pé ẹ mú bolúbọ. ẹ mú rọ pé pẹ̀lú fìyà tí ẹ ní. um, but even at that ete she ṣì máa sọ fún mi náà ṣì ń sọ pé àjọ wà náà. ó yẹ bọ́lú ìwọ ah, náà ṣe kí ni ẹ̀ sálẹ̀ sáré <laughs> bó ti sọ yẹn. mo sì rí náà ye. ẹni tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú yìí ẹ mọ̀ rẹ́rìn bí injì ni o tẹ́ mọ̀ fẹ́ǹtì tẹ́ mọ̀ róòlù bí sẹ́rìn ẹ mọ̀ fẹ́ǹtì ẹ mọ̀ jẹ́ mọ̀ píkọ̀pù ni o ẹ wò it's a new beginning mm you are now. tó òde ayé ẹyẹ ń jẹ. wo àwọn ọmọ olùsí la máa ń fẹsẹ̀ jà sórí olówó owó làwọn máa fi ń ná yẹn. lóò sọ fún mi sórí ẹ pé ṣá. lélẹ̀ lórí kò sí nǹkan tó ń jẹ́ àbíkú náà. ẹni tó máa kú tèmi tó náà kọ́lọ́ má jẹ́ ká bá ro ìjà. kí ló tún ṣẹlẹ̀ báyìí kí ló dé. tó bá rò wípé o máa dá èmi ọ̀wà tó ní ẹlẹ́gbẹ́ méjì hmm. wo àwọn ayé màmá fi ẹ́ ẹ tẹ̀mí sí wa lára níbẹ̀ yẹn ẹ tẹ̀ lè dúró ṣe sọ́ọ̀rì ẹ má ṣe bí polówó yóò ju ọlọ́run lọ ẹ tẹ̀mí sí ọ̀la kó mọ̀ sọ́ọ̀rì ẹ lè dúró sọ òun kọ́ ni wọ́n tẹ̀yìn kọ́ ló ti takú yìí orí mi ló jà fún mi. sọ́ra ẹ̀yin tẹ́ bá ti kúrú báyìí ó dà ń pé ọpọlọ máa ń kú. sọmọ ni àbábọ́lódà. wọ́n máa pè yín pé ẹnìkan tó súnmọ́ yín bí ìṣòro ó wà nínú problem ẹ gbúdọ̀ ràn lọ́wọ́ o ẹ tẹ gbúdọ̀ fún lówó débi pé ẹ máa débẹ̀ láti yọjú sí. so mo fẹ́ lọ yọjú sí ọ̀rẹ́ mi kan tó jẹ mí ní sixty two million naira mo ti lost purse mi sẹ́ mo kàn need help mi mo need owó tí mi fi make up owó tó bá tick díẹ̀ that's all i need god bless you god bless you arapapapa arapapapa arapapapa one thousand naira fún me. Over two liter for me this is come on ẹ tiẹ̀ tún me, lọ́wọ́ yes. ẹ máa ti sọ fún mi pé ẹ lówó lọ́pẹ́ yìí náà manage nínú tálákà ò kí ń tọrọ Oshu, lọ́wọ́ tálákà máa ń oṣù biribiri oṣù biribiri oṣù oṣù noloṣù ojú ọ̀run rí kurukuru òkùnkùn ṣú. oṣù oṣù mọ́lẹ̀ olóhùn ò tàn mọ́ tóró dórí àgbàkodò.